kí a ṣàlàyé fún un torí eléyìí ni ó fi mú wa sọ̀rọ̀ nípa ọ̀kan náà àwọn ọ̀rọ̀ tó mẹ́nubà nípa sheikh muhammad ibn abdul wahab ó ní muhammad ibn abdul wahab eh, yahudi ni yahudi muhammad ibn wahab kódà eh, fámìlì rẹ̀ yahudi yà ní ìpìlẹ̀ rẹ̀ yahudi yà ní kí ni ǹjẹ́ ṣé òótọ́ ni ọ̀rọ̀ yìí a rí pé àwọn afá àwọn ti ń sọ̀rọ̀ díẹ̀ díẹ̀ àmọ́ ní àsìkò yìí ó ti wá wọ nọ́mbà tú láti fún wa pé ká tiẹ̀ mọ tana ń pè ní Muhammad ibn abdulhab kí ni ọ̀rọ̀ táwọn afá sọ lórí ẹ̀ àwọn tíra wo ló ṣe níbo ni ẹni ti ṣẹ̀ wá kí ni àdìọ́kàn rẹ̀ wàhábíyà táwọn èèyàn ń pariwo tí wọ́n ń lẹ̀ mọ́ níbo ti wà sóòótọ́ ni àbí kí kò rí bẹ́ẹ̀ so inshallah gbọ́n àwọn kan yìí náà là á máa sọ ní ẹyọ kọ̀ọ̀kan èjìjì pẹ̀lú gbọ́lọ́n àwọn afa tí wọ́n bá wa sọ nílẹ̀ yorùbá yìí insha Allah wọ́n pọ̀ tí wọ́n ló ń kà á kà máa mú wọn díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ nínú wọn ọ̀nà ni sheikh ah, abdulgani jumaa hafizahullah wa ra'a insha Allah wọ́n bá wa sọ̀rọ̀ lórí tani muhammad ibn abdulwahab kí ni. Ah, àdìọ́kàn rẹ̀ kí ni ìpìlẹ̀ rẹ̀ gbogbo ẹ̀ ló bá sọ. lónìí àwọn ṣèkù wa eléyìí tí àtàtìmọ̀bẹ ní mowó al-ustaz imam abdulhakim ibn abdulrahim al-kutubi hafidhahullah wa ra'ah wọ́n bá a sọ lórí aqwalul ulama fi fi muhammad ibn abdulwahab fi muhammad ibn abdulwahab ọ̀rọ̀ àwọn àfà lágbàáyé lórí Muhammad ibn abdulhab tí a máa ń gbọ́ tán ní Yahudi ni tán ní báyìí ni báyìí ni wọ́n bá wa sọ̀rọ̀ lórí ẹ̀ wọ́n wá sọ àwọn àfà tí wọ́n sọ̀rọ̀ lórí àfà yìí wọ́n sọ̀rọ̀ ọ̀rọ̀ àfà tí wọ́n sọ̀rọ̀ lórí lórí àfà yìí insha fọlọ́n kó má ṣàṣe ń fún kí àwọn àfà kí wọ́n sọ̀rọ̀ wọn sí ilé náà. وأفضل الصلاة وأتم التسليم على المبعوث رحمة للعالمين محمد بن عبد الله وآله ومن والاه وطبع هداه إلى يوم نلقاه وبعد لن يدوقكم الله سبحانه وتعالى أشي صلاتكم النبوة محمد صلى الله عليه وسلم المبعوث رحمة للعالمين آه، النبي يرى الله سبحانه وتعالى بجديد pé kólómọ jẹ́ ìkẹ́ àti àánú fún gbogbo ọgbọ́n láyé kí àsọ́lá tó lọ́mọ bá àwọn ará ilé ànábì àti àwọn sàhábà àti gbogbo àwọn ẹni tí wọ́n bá tẹ̀lé ìlànà òjíṣẹ́ Muhammad sallallahu alayhi wa sallam títí yóò fi máa di ọjọ́ ìgbéǹde ìfìyàmù. àti gbogbo alápapọ̀ ní ọkùnrin wa àti ní obìnrin wa ní ọmọdé àti ní àgbà ní gbogbo àgbáńlá ife asalaamu alaykum wa rahmatulahi wa barakatu. wa alaykum salaam wa rahmatulahi wa barakatu. abẹ́nà wa subhanahu wa ta'ala eléyìí tí a kóra wájọ yìí tí a fẹ́ mọ bára wa sọ kóra kóra wájọ náà kóra àmọ́ sára wa káàkiri lágbàńlá yìí lájọ́ ń pàdé láti jọ ń papọ̀ ní orí platform tí a yìí. abẹ́nà wa subhanahu wa ta'ala àti ẹ̀sọ́ tí ọlọ́run sọ gbogbo àwọn tó bá níkàkún fún ẹ̀sìn ọlọ́run tí Allah subhanahu wa ta'ala tí ó máa sàṣà oníkàlùkù wọn náà. àkọ́tún ètò náà tún ní eléyìí tí a fẹ́ gbé yẹ̀wò ẹ̀rí pé a ti ń sọ̀rọ̀ nípa ẹ̀ láti bí àná tí tó bá dúró ní insha Allah àti àmọ́ gbé yẹ̀wò. ó dẹ̀ dàbí pé ní ọwọ́ àárọ̀ yìí náà bákan náà tí mo sáré ṣe fídíò kékeré kan àtúnwò nípa àti pé insha Allah ìjòkó tí a ń ṣe lọ́wọ́ yìí pé yóò wáyé agbára ní ọ̀dọ̀ náà àròkó ọ̀tàlá ó wá dàbí pé òun náà ni a wá ń jòkó lórí tí ó sì wá awábí Allah subhanahu wa ta'ala kí ní sábà wá sí ní ọ̀rọ̀ àwọn àṣekù àti wọn fẹ́ tì jẹ́ ìṣẹ̀rọ̀ lónìí láti lè jẹ́ kí ẹni tí ó darí àwọn tí a mọ̀ bí ó pẹ̀lú ara wa àrí pé lè tún wá ní àkọ́tún tẹ́lẹ̀tẹ́lẹ̀ akọ̀ máa ń sọ náà àmọ́ kó tún lè nítumọ̀ ó sì tún lè yí kálukú wọ̀wọ̀ ara wa náà ní oṣù fìfà kí ó tún báyìí náà lẹ́yìn àbí Allah subhanahu wa ta'ala ní wọ́n ní ìwọ kára ní ìwọ ìwọ fọ́lẹ̀ kí wọ́n ṣe àṣì àlékún àgbọ́yé àti àlékún mímọ̀ fún ẹnìkọ̀kan wa. barakallahu fikum wa jazakumullahu khairan. hayyakumullahu wa jazakumullahu khairan kadhalik. ní báyìí ká kan lu agbami ọ̀rọ̀ lókù báyìí. الشيخ محمد بن عبد الوهاب التميمي عليه kí ni àwọn àfáà sọ nípa àfáà sàmì ìgbà yìí. alhamdulilayi rabbil alamin salatu wassalamu ala rasulillahi alamin wa ba'd. الشيخ العلامة المجدد محمد ابن عبد الله عليه رحمة الله رحمة واسعة فيك لغضة كيما به أو رحمه الله رحمة واسعة كان لغضة سبحانه وتعالى في وقوف كيما محمد ابن عبد الوهاب آه àsìkò tá a wà yìí aríkó ti bùkátà sí ká jẹ́ kára yóò mọ ta ní àáfàá yìí lóò ní bàbá yìí ti jẹ́ ipa wo ni bàbá yìí kó òun náà ni àwọn àlùfáà wa ni wọ́n ronú lé lórí ìgbà wọn wá bá mi sọ láàárọ̀ ìwà ni àwa náà ní tọ́pìkì ti jọ wọn báyìí ó dà èyí tá àwùlẹ̀ tó wá pín ẹ jẹ́ kó jẹ́ para sírísílà tẹ́ fẹ́ discuss èyí jẹ́ wùlẹ̀ fẹ́ fún ẹ̀mí kélé yìí náà kó kó wọ̀dọ̀ torí pé jùhúdù ńlá ni jùhúdù tí àwọn rò pé káwọn tó gbé ọ̀rọ̀ yìí gbà ọ̀rọ̀ Muhammad Abdul Wahab gbèsè ni lọ́rùn gbogbo ẹni tó bá gbọ́ súnà yìí gbèsè ni hmm. ìyẹn sì gbọdọ̀ ṣe táàdíyà gbèsè náà hmm. kò sẹ́ni tí máa ń ṣe súnà hmm. kò gbọdọ̀ wá rọ nìkan wọn fojú Muhammad Abdul Wahab gbolẹ̀ àbí kò ṣe kéde àbí kò dìde kì í ṣe pé Muhammad Abdul Wahab ń wá lọ lọ́run táwọn ṣe kọ̀ òun sì kọ́ lóòṣà táwọn èèyàn ṣe kéde tán wárí fún un kọjá pé kálukú mọ̀ mọ̀ pé ah, àǹfààní tó ń rí lára Muhammad ibn Abdul Wahab òun lọ́wọ́ bá lóun sábà bí kálukú bàbá rí àwọn pòfẹ́sọ̀ wa Nàìjíríà pòfẹ́sọ̀ hmm. Jamada àti pòfẹ́sọ̀ Tazara àbá rí wọn táwọn wá wá ń fi wọn tàbí wàhábì táwọn fi ṣe ẹ̀yẹ báyìí tọ́wọ́ sọ di gbogbo tọ́ sọ di ẹ̀ka àfa àwọn àtakò wẹ̀ hmm. hmm, yẹ̀wúdí ọ̀fàṣẹ́wúṣe lálejò àwọn bàbá rẹ̀ yẹ̀wúdí ni wọ́n àwọn náà yẹ̀wúdí àmì ń pèpè sí ẹ gbogbo àwọn irọ́ tí mùsùlùmí mọ́ríkà ti tàn pa káàkiri ẹ̀mí ẹ̀ bá rí rẹ̀ àfi kó ṣe pé irú àwọn ọ̀rọ̀ ni àfi ká kanyànnà náà wọ́n àbá sì yànnà náà rẹ̀ kò ní da torí gbèsè ni kéèyàn sì gbọ́dọ̀ sí gbèsè tẹnumọ́ kéèyàn gbọ́dọ̀ sí hmm. tàdíyà rẹ̀ agbọ́dọ̀ san gbèsè ònù awàbí Allah ta'abudan ta'abudan wa tadayyunan la taqdisan li shakhsiyati Muhammad أو لا نجعله ولا نعصمه ولا نعصمه ولا لا لا لا لا لا هو بشر مثلنا يصيب ويخطئ يعلم ويجهل يعرف وينكر ويعرف وينكر يبقى تكون ناكن báṣàrù náà ni àmọ́ èèyàn àwa ní báṣàrù ní báṣàrù ni èyí wò wá fàyè gba pé kí wọ́n máa pa ìrọmọ ọlọmọdé àṣà ni wa. torí pé afọn. mo pé àwọn wa fún wọn ní kámẹ́rà ní So bóyá kan zoom ẹ̀ díẹ̀ kó lè kámẹ́rà eh, mẹ́sẹ̀jì kan ló wọlé. torí n fẹ́ ka mọ ìrànà pé tàdá júná ni wọ́tà àbúdá pé tọ́ ọ̀rọ̀ ẹ̀sìn ni hmm, tó pé tí àfa yìí ò bá gbé ọ̀rọ̀ ọ̀rọ̀ ẹ̀sìn sórí hmm. tí ò sì tètè sẹ́sìn eh, kí ló á kàn wá pẹ̀lú pé à ń sọ̀rọ̀ à ń sọ̀rọ̀ tí ò bá gbọ́rọ̀ ẹ̀sìn sórí hmm yóò sì máa jàfẹ́sìn fún hmm. wọn ní máa pariwo rẹ̀ báyìí náà. torí pé njọ́ tó sẹ̀ ọkọ nìkan kọ́ ni àwọn èèyàn hmm. ó kọ́ná bí òun nìkan kọ́ná bí njọ́ náà. Hmm, wọ́n tàbí wàá tàbí wàá rí òun nìkan ló gbé Saudi. èbí ìbúra àwọn èèyàn pọ̀ nílùú njọ́ náà tó wálé ayé àmọ́ tó yẹ káriwo pọ̀ lórí ẹ̀ ní pé eh, tó gbé wa ló fà. àti eh, pé àwọn kan wọn eh, bàbá wọn ni wọn ò bù wọn ni wọn bọ̀ nílẹ̀ yìí hmm. àtọ̀ wọ́n ti dìde wọ́n jà nígbà tẹ́yìn wá wá dọ́rọ̀ ẹ̀sìn hmm. tó ti yẹ pé ọ̀rọ̀ ẹ̀sìn tánà Muhammad sallallahu alaihi wa sallam hmm. tó filẹ̀ fún wa ni tọ̀ ṣé àwa ní ṣètìfà fún tọ̀ náà. Abdullahi sufani kó mọ́tà ṣe gbogbo ẹ̀ ní ọ̀run. ẹni táwa fẹ́ gbé yẹ̀wò ni pé àwọn àlùfáà lágbàáyé àwọn tí láti wọ́n àwọn àlùfáà. àmọ́ mọ̀ dárúkọ àwọn àlùfáà torí pé a rí fa o pé wọ́n jókòó tọ̀rọ̀ ìmọ̀ wọ́n jókòó ti ọ̀rọ̀ ọ̀rọ̀ ìmọ̀tọ́jòkó tí òun náà ló fẹ́ fa kí a lè wò pé kí ni tá a ṣe lórí ọ̀rọ̀ wọn hmm. ọ̀rọ̀ àwọn àfa àlágbáyé a wá dákọ̀ àwọn oríṣiríṣi àfa. Hmm. kódà àwọn àlùfáà àti àwọn èèyàn rò pé bóyá wọn la fẹ́ kó tiwọn o àwa fẹ́ mọ ọmọ ìgbójúkò lọ́dọ̀ wọn díẹ̀ níta fẹ́ sọ ń dòkó ilé ni àwọn àfa kan bẹ táà ní wulẹ̀ dákọ̀ wọn hmm. kò sí ibi méjì láì fẹ́ dákọ̀ kọjá pé tábà ti ń dákọ̀ ọrú wọn ó wọ́n máa sọ pé

sọ àmọ́ àwọn èèyàn tó ṣe pé àwọn mùdírù kódà nínú ẹni tó àdàkọ ńdòkó ilé mi jẹ̀mọ́ àdàkọ àwọn zìndíkù eh, kódà àwọn kò kí èèyàn fẹ́ tà máa fà ní wọ́n ní ọ̀dọ́rú àwọn pọfẹ́sọ̀ àwọn adakọ̀rù wọn rẹ̀ pé prof àwọn ẹ̀tẹ́ yìí mú láàfà gan-an wọ́n lọ́dọ̀ mọ́lá buhari hmm, hmm. wọ́n gbèdì fún àwọn ẹ̀tẹ́ yìí mú ní kí ni o ẹ̀mú láàfà bá dé lọ́dọ̀ àwọn àbá ìsìlámù ó ní bọ́ ti sọ̀rọ̀ ọdún wọn. Hmm tí ẹ pé àríwá àbá ìsìláàmù tẹ́lẹ̀ mí gan pé àwọn ẹjẹ́ ń sọ yìí ẹ̀ mọ́ dákun ẹ bá nítorí kọ mùsùlùmí àwọn mídà ni lóòótọ́ padà túbọ̀ àmẹ́hànà ní lóòótọ́ nítorí àwọn tí ó ti jábọ́ lẹ́nu irú wọn náà ni èyí ò láàfin fi rinlẹ̀ pé àṣẹ́bí pàlàpà láti jábọ́ tó lẹ́nu irú wọn nì náà nígbà wọn lórí Muhammad radu wahab alayhi rahmatullah wọ́n sọ dodo èyí ò ń jẹ́ lára nǹkan tó tóbi kan tí mo ń jù lójú ọ̀rọ̀ mọ̀dínmọ̀ àwọn tó ń rìn lànà àgbákò tẹ́ rìn yìí gan àwọn òbí lọ́kùn bọ́ọ̀lọ̀ bá ti rí gẹ́lẹ́ wọ́n sọ wà dúró àmọ́ bí táwọn àti kíni káàdúró sí ni kódà nù tá a fẹ́ gbéyẹ̀wò lẹ́nu ọlọ́mọta fún aláṣọ ló kàn wá ó ní kí aláwọn àwọn orientalist àwọn gan sọ̀rọ̀ ní Muhammad àwọn mustashirikun táwọn gan òkè mú àgbàkì ọlọ́tọ̀ o hmm. kódà lẹ́yìn pa àkọ́kọ́ gba ti Islam òun tó wá jẹ́ original ẹ̀kíwọ̀n bá bá tí mọ́ pè oríjìnà <laughs> ó tún wá jó oríjìnà láàrin àwọn mùsùlùmí àwọn bá àti wá gba tiẹ̀ tóun wọ́n wá bẹ̀rù ọ̀nà ọ̀kan pẹ̀lú ẹ̀ pé a gba tiẹ̀ ni o ẹ mọ̀jẹ̀ àparọ́ mọ́ o a gba tiẹ̀ ẹ mọ̀jẹ̀ àti kí ni ẹ mọ̀jẹ̀ àparọ́ mọ́ bọ́rọ̀ rẹ bá ti rí ẹja ti kí ni òun ẹja sọ bọ́rọ̀ rẹ ti rí wọ́n làwọn ti wá sọ àmọ́ mùdírù mọ́ríkàdì ń ti wọn tó yá hmm. àbòsí táwọn fẹ́ ṣe hmm. àti tó yá ìsímọ̀ Hmm. ṣẹ́rí àìsímọ̀ ní dàmú bírù láàmú. ogun tó fẹ́ jà ìtánímọ̀ ń bẹ́ẹ̀ ni wọ́n nílẹ̀ parọ́. àti àìní exposure fún ìwọ́n náà. àti àìní exposure ẹ ṣeun mm. ojú wọn ò là mm. ojú wọn ò ríta. àwọn tí wọ́n ń jagun tí mùdírù ń jà lágbàáyé tó fẹ́ fáwọn ọ̀tá ìsìláàmù náà ni wọ́n bá wọn tí wọ́n ń ja ogun ìsìláàmù yìí mm. àwọn ò fi rọ́kùn tiwọn. ó yé báyìí àwọn tí wọ́n bá àwọn àwọn tó jẹ́ mùsùlùmí làwọn yìí o àwọn olùkọ́ fi abẹ́ gbógun sọkùnrin bó láti máa gbógun sí àwọn náà wà mọ̀ lọ wá rújú kan ní tó wá kó wà àwọn ọmọ ṣe gíní wọ́n mọ̀ kó wẹ̀ wá ìlú hmm. ẹ̀rí ṣe kọ́ adámù náà bẹ́ẹ̀ ṣe inú tàwọn jíù dáhà wàjú àárẹ̀ hmm. àwọn ẹ̀ṣẹ̀ ọ̀la àfíṣe adámù rẹ̀ kéwù hmm. ó yẹ báwọn nísìn àwọn náà sì fẹ́ gbógun ti dáwà Muhammad ibn Abdul Wahab ìgbà táwọn wá dénú tàwọn jíù dáhà wàjú àti irú àwọn tí wọ́n sọ àwọn wà fẹ́ mọ tákù ọ̀rọ̀ àmọ́lá pé ìtawọ̀ náà gbówó lálàáfíà ó jẹ́ káàmù àríkà àṣíkàrà àfáwà ní inú tọ́ àmọ́lá rí ẹ̀ṣẹ́ kí ni ẹ̀ṣàṣìṣe ẹ̀ṣẹ̀ yìí sì yẹ àwádàá ọ̀rọ̀ wọn nù nínú tọ̀jíwù dáwà wọ̀dùà èyí wọn ní àrọ wọn ò ṣe lè jọ àwà pé àwọn ti ẹ̀fìmọ̀ sọ wọn parọ́ mọ́ ti wọn àwọn àti olùmọ̀ káàdì ó dìrà wá bẹ̀rẹ̀ yọ èyí wọn fobìnrin tí ó lálejò ní ah, ah, o yahudi ni rẹ o ah, yahudi bò o bàbá tí adé ẹni wá sọ̀rọ̀ kan náà anabiwa Ibrahim bàbá rẹ̀ ẹlẹ́bọ ni bàbá tó ní bàbá rẹ̀ hmm. ẹlẹ́bọ ni àwọn mọ̀lẹ́bí rẹ̀ hmm, ẹlẹ́bọ ni wọn ẹ̀dá kò káwa ni ẹ̀ ṣe bá bàbá Ibrahim bàbá rẹ̀ ṣe bẹ́ẹ̀ lẹ́gbọ́n ni kí ni yíwọ́n wà jámọ́ ní ọ̀rọ̀ ó ṣe ìyàn wọ́n yẹ jẹ́ ti ọ̀rọ̀ mi mi ah, ah. so kí bàbá yẹn jẹ́ lẹ́bọ̀ bàbá yẹn jẹ́ olóòtú bàbá yẹn jẹ́ yẹ̀wúdi ó ń kọ́ lọ́rọ̀ anigila ni ní sọ antombos wọ́n sì mú dírú mọ́ká ti wá bẹ̀rẹ̀ yóò yìí àwọn àǹpa alábẹ́ àwọn kò dàní táwa ṣe ni àwọn àfa àlágbáyé kí ni wọ́n ti ẹ̀sọ́ ń pa Muhammad ibn Abdul Wahab ẹ̀ ká má parọ́ mọ́ ẹ̀ á máa wò yín wàá máa sọ díẹ̀ díẹ̀ díẹ̀ nípa àwọn àfa kọ̀ọ̀kan àwọn ṣéèkù wa tí wọ́n ti bẹ̀rẹ̀ gbà àfáà ńlá ni wọ́n àwọn àlùfáà wa ní àwọn àfáà náà bá wọn dákọ̀ àwọn tẹ́yìn náà bá tún wọn mọ̀ pàwọn à ibi ẹ̀jẹ̀ dákọ̀ yìí bó ti jẹ́ rèé sẹ́mi tí mo fẹ́ kó dákọ̀ ọ̀bẹ tí ti gbé ọ̀dọ̀ tó ha Hussein. Tọ́ha Hussein. wà má àbírọ́kà má Tọ́ha Hussein. Tọ́ha Hussein <laughs> ẹni adákọ̀ yìí onígbàkùn ni àmì ìdùnnú adábì làárọ̀ bí lásìkò rẹ̀ ìgbà máa ń sọ̀rọ̀ pa Arabic literature wọ́n gbà pé nǹkan àwọn yìí bá tán bá sọ kí ni o ọ̀gá ọ̀rọ̀ ni o nínú adab nínú literature àmọ́ tó bá dìbò ọ̀rọ̀ ẹ̀sìn ẹ̀yìn lẹ́yìn ló wà. àwọn eléyìí èbí mùdírù kí ni mùdírù dákù nìyí sẹ́yìn bùkárí àbí táná dákù àwọn sọ̀hábà àbá àtọ́ dákù kọ́ ni sẹ́yìn dákù sẹ́yìn bùkárí wọ́n sì dákù àbúrẹ́ra wọ́n sì dákù mọ̀háwíyà wọ́n sì dákù àmúsà làṣàrí àtàwọn sọ̀hábà jẹ́nẹ́rálì wọ́n sì dákù àwọn àfà táyà lùwání táyà ní ìpín àti kóyùn jẹ́nà ó ti di àṣẹ ìbìrìbáàrì

ẹ wá èyí tó bá wà lùkùránì kó sọ ń pa Ibrahim mm. àti Ismail èyí mm. tó bá sì wù ìjìlá bíbélì kó náà sọ pa ah, Ibrahim àti ọ̀rà mọ̀ ẹ̀rì sọ káwọn méjèèjì wá sọ̀hún pé kùránì sọ bíbélì sọ̀hún kò sí tó káwọn pẹ̀lú yòó mm-hmm. ó ní ìyẹn ò ti pé kùránì mention ẹ̀ kò tí ì sọ fáwọn pé ẹni tí ń jẹ́ Ibrahim ó exist nínú tàn lóòótọ́ tẹ́lifí ah, ah, kùránì àwọn yóò sákù pé tó ní tí kùránì ò tó lẹ́rìí fóun ìkùránì wa sọ kíní kan irọ́ òun ó sì ṣèwádìí tó igbó láti wá fẹ́ wádìí lọ tó ha hussein nù àmọ́ tó ha hussein dáwí ìjọba nígbà tí wàá sọ̀rọ̀ nípa aláàmọ̀tún mujaddid muhammad ibn abdulwahab alayhi rahmatullah ìkan náà muhabara ìlú ti sọ̀rọ̀ ìkan náà àwọn muhabara ìlú ti sọ̀rọ̀ ṣé ọmọ tó wá wí ó ní ẹja àṣọ sọ̀rọ̀ ó ní hádìhì lẹ́hàrọ̀kàtù ìsìláhìyà ẹwọ́n tó kù هذه الحركة الإصلاحية بوزي ولهذه الحركة الإصلاحية التي أحدثها تبوزلو وتوالو أحدثها يونا نتمو أولي جاري موفمنت يا توسي ilẹ̀ ti bàjẹ́ o ilẹ̀ ti dàrú o ẹjẹ́ àtàtúnṣe yìí ó ní movement yẹn alẹ́fi àhàdásà ha tó ẹgbẹ́ ni ó dá movement nìkalẹ̀ tó dá propagation revivalist movement tó dálẹ̀ pé ẹjẹ́ àtúnkì ní ìṣe hmm. nǹkan ti dàrú nígbà ni ó dálẹ̀ tí ń jẹ́ Muhammadu Abdulwahabi ó ní ṣeéhón àgbà afá kan ni míṣù yóò hì náà jìdì nínú àwọn àgbà àgbà afá náà hmm. hmm, kan nínú àwọn àgbà àgbà afá ó wá sọ̀rọ̀ lọ wá lọ rí ó wá ní ó wá sọ̀rọ̀ pa ènìyàn ló wá ní pẹ̀tọ̀ dáwà tó wá gbé wáyìí ó ní dáàwà tún ìpèpè kan ní pẹ̀pẹ̀ Muhammadu Abdul Wahab kọ̀wíyà tún ìpèpè tó dẹ̀ strong ni tẹ̀lé pé ó strong náà lẹ́nu bíbá mùdírù ní mùdírù ṣe bẹ́ẹ̀ta ọgbọ̀n mọ́ bẹ́ẹ̀ta ẹ̀rì kí kíní kan bẹ mẹ́ka kíyèsí láàrin mo bẹ́ẹ̀ sọ lọ́mọ́rọ̀ lánàá ìgbàlá níbi sọ́wọ́ wọ́n sì bẹ̀rẹ̀ sí ya lu ṣé kọ̀mọ̀rọ̀ bẹ́ẹ̀ ni Yunus àkọrẹ́bí lábúkà ọ̀nà wàrà abẹ́ẹ̀ kíyèsí bẹ́ẹ̀ ṣẹ́mọ́ tó bí kí mùdírò bọ̀rọ̀ mọ́ bẹ́ta báwọn bọ̀rọ̀ mọ́ bẹ́ta ẹ gbé ṣé kọ̀mọ̀dé ní ṣùgbọ́n sọ kínní kan pé ilé eke wọn ni amọ̀ tí ń ṣẹlẹ̀ mẹ́ ẹ ẹ kẹ́kẹ́ bẹ́ẹ̀ amọ̀ tí ń ṣẹlẹ̀ mẹ́ ẹrú ni ló ba mùdírò pé kílè yìí máa tún ní ti ń ṣẹlẹ̀ mẹ́ káyìí ṣe káyìí ṣe àdárù mùdírò fẹ́ lo ṣé pọ́ọ̀tà àwọn èèyàn àwọn eléyìí làmọ́ náà ẹ fọkàn ara yín balẹ̀ wọn ní tó àṣírí kẹsàn ẹrù ló bá bàbá nù ẹrù bá bàbá nù pé ah kó tó bọ́ tàyẹ ẹ rí i pé wọn ò dárúkọ bàbá tó dárúkọ nígbà wọn ẹyin dàgbà èyí tó kéwú yá yín o ẹyin inú sáà àbí kíní jẹ mòdìrú mọ kọrẹ o tó hmm. káà tí mòdìrú five and six ni wọn wọn mọra wọn dáadáa ni o so àmọ́ dáwọ́tò kọ̀ wíyà tí wọn wá dùn ábí gbé wà ní kó ah àwọn kíní yìí ọmọ ti dẹ́rọ́ lẹ́sẹ̀ wà lẹ́rìí hmm. ọmọ irọ́ tá a mọ̀ ń pa yìí rè ló bá oye tọ́ hausen ni wọ́n ń sọ̀rọ̀ òun ó tọ́ hausen ní ṣégin àbá ní ń sọ̀rọ̀ òun ó ní dáwà yìí dáwà tó nù ọ̀wé ìjà ó ní dáwà tó sọ̀rọ̀ gìnì ẹgbàá tí wàá rò yẹn ó ní ìlàlẹ̀ ìsìlámì ẹ wà wo ó ní dáwà nì ó lágbára ìsìlámù ní pèpè sí alkọ́lísì ìsìlámù tó yanrantí anà kéyì ìsìlámù tó mọ́ kangakanga alimu tó hárì ìsìláàmù tá a ti fọ̀ mọ́ míńtà wá ibi ṣíríkì wàlúwàsánìyà àfọmọ́ kúrò nínú àwọn àṣẹkùbọ̀ ìbọ́lọ̀hún orogún àti ìbọ̀rìjà. tààrà lóró yìí rẹ̀ yìí tọ́ha hussein àwọn eléyìí máa ń tábùkù láti yìí o àmọ́ kì í ṣe pọ́ pẹ́ẹ́tì mọ́ ọ́nà bí o hmm. àmọ́ òkè ẹja sọ bí n tó gbé wá mo ti rí n tó gbé wá nù. Hmm sọ wọ́n wá ní máa bàbá pé àmọ́ náà tí wọ́n ń gbà fi ń bà wá sọ ó <laughs> lè máa sọ yìí o ẹ àmọ́ kìnnì kan tí wọ́n ń tẹ̀lẹ̀ ó lè máa sọ yìí o àmọ́ wọn ò wulẹ̀ parọ́ mọ́ ẹ yahudi ni o àgbákò ni o yé wọn bò bìnrin tí lálejò yẹ́dì ọ̀hún da'watun qawiyyatun ila al-islam al-khalid an-naqi al-mutahhar min shawa'ib ash-shirk wal-wathaniyya. kọ́ àwùjẹ́ nìyí sọ so àwọn tó yẹ kí mùdírù lọ rí kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ wọn rè títẹ́ iná bá ti ẹ̀fẹ́ gbógun ti dáwà yìí ọ̀nà tẹ́ ìgbà ti gbógun ti tí ó jọ mọ́mọ́ ó wà tí adámọ̀ náà gbógun ti yìí ọ̀rọ̀ náà lọ ni wọn ló ń bẹ tí àwọn sàwùjíù dáwà tí wọ́n jọ àt wọ́n gbógun ti dáwà yìí àmọ́ wọ́n kàn gbógun ti ni dáwà yìí òun wájà yìí wá dúró tiẹ̀ ni ó wájà ṣe kí ni ó dúró tiẹ̀ ẹ̀ bá ti kọ́ sàwùjíù dáwà jọ àt wọ́n ti tún tẹ̀lé ni má ṣe ń tẹ̀ ní kọ́yọ́ àyẹ̀kọ́ hmm. hmm. àwọn tí wọ́n ti ń tẹ̀sí kíni gbogbo wọn náà lè ṣe kán mọ́ tẹ̀ àmọ́ tó ti bẹ́ẹ̀ dáwà yìí èyí tí ó fi wá fúnlẹ̀ Yorùbá kí ni ṣe ó ń lágbára sí i yóò ti máa hmm. lágbára sí i lọ nìyẹn ẹ̀mí ìdínláhi tààlà ìdí nìyẹn dáwà tí mòdìrú fẹ́ bájà yìí wọn lè rí bájà ẹ kájú akẹ́tọ́ rí personality ẹ̀ ń tán fẹ́ bájà ẹ̀ mòdìrú ò lè wín ni tọ́ àwùjẹ́ nìdí ń sọ̀rọ̀ yìí arínú àwọn àfáà àtọ́ ti kà fara rẹ̀ o ní àá ìwọ́tọ̀ lè tápá lùkúrá ní báyìí ààrẹ ìlú àrùn gẹ̀gẹ̀ nínú àti láwọn tí wọ́n ní hmm, ó dàbí kó padà tú wá àwọn kan tó wá ní hmm, táwọn bàtẹ ló ṣeun ọkọ tèmi ò balẹ̀ pé ó tú wá sheikh mashura hasan ali salman abdulhamid hmm. ó dàbí kọ́ tíra kan pé kutubun warija lórí àtàkàlì méjì ha ní gbàgbàgbé kutubun warija lórí àtàkàlì méjì ha ẹ bá ní tíra ń lọ́wọ́ kálọ̀ ríwò àárí tí wọ́n sọ̀rọ̀ tó hausin nàmẹ́ àwọn jẹ̀ tí wọ́n sàlàyé àwọn àfáàfin àwọn kan sọ báyìí àwọn kan sọ àwọn mílíọ̀nù tó kó wá bẹ́ẹ̀ Eh, mo kàtà yẹn rántí gbogbo àmì tí wọn bóyá rúwọ̀n bá ní wa ẹni adákọ̀ eh, yìí nìtò lọ́dọ̀ àwọn mùdírù àwọn náà máa ń bàjá là rẹ̀ ah. kò sì sí ẹni tó bá máa ń ka èdè lárúbá kún tí òní máa bàjá là tọ́ ha ṣe mm, ní Egypt làwọn yóò ti ṣèlú mm. àwọn èèyàn wọ́n sì gbà wọ́n ní àgbàfà nílẹ̀ àgbàfà òun náà ti gbìn òun náà gbà àwọn tó ti máa ṣe gbà wọ́n lágbàfà yìí bàtà àwọn eléyìí ó sọ̀rọ̀ Muhammadu abdulhab wọ́n parọ́ mọ́ mm ẹni tí mùdírù wá gbé kílà sọ́nà fẹ́jáde ọ̀rẹ́ o àbá níbi náà ẹwà sọ fún mùdírù ọ̀rẹ́ jọmọ́ gbogbo ẹni bá wo tíra ìdájẹ́ ẹ̀rí pé ìlú tí mùdírù gbé jáde rè àbọ̀ náà kọ́ yìí mùdírù òun wà ní ìjọ yìí náà bá ti wá so kọ rẹ̀ láàánú wa tó ṣàlàyé bó ti jẹ́ fún yín hmm. bọ̀ mú fi ní ìjẹ́ kẹ mọ̀fẹ́ mọ̀ parọ́ fún wa mọ́tẹ́ ilẹ̀ Yorùbá ojú ti là kọjá náà dẹ̀rẹ̀dẹ̀rẹ̀ ẹgbà díẹ̀ nílẹ̀ Yorùbá ẹ̀ ẹ̀ lè tẹ́ níbọ̀dì mọ́ ẹ̀ ẹ̀ tó wá rí mùdírù mọ́ ń tẹ́ra wọn gan ìmọ̀ ìmọ̀ ń gbàdúrà káti rí òun ó mọ́ bò mùdírù wa fẹ́ mọ́ bò mọ́ láti rí. mustahil láti rí mọ̀ òsì bò oríire mímọ̀ sí ni káti rí òun mọ́ bò hmm. tó pé táti rí ìmọ̀ bá ti ń bò àìmọ̀kan ni ó balẹ̀ àṣírí ìmọ̀ gbọ́dọ̀ bó mùdírù wa fẹ́ mọ́ ọdún ọ̀rẹ́ máa bà àṣírí ìmọ̀ ẹ̀ ń bá ti ń bà àṣírí ìmọ̀ ìmọ̀ yẹ̀yẹ̀ rẹ̀ ni ìmọ̀ tó kún lórí mi lákùnjẹ́ yóò rí mi hmm. <laughs> ìmọ̀ nù tó bá ti ń dọ́wọ́ mi jáyé ó rí mi jáyé ó mọ̀ mi kọ́ mi èyí ń dọ́wọ́ mùdírù bẹ dọwọ́ bó mọ̀ ìmọ̀ sí dágbégbé wọ́gbọ́gbọ́gbọ́ gbé ká òsì dànù bí mà ti ṣe ẹ wò tí láti òní òní òní láì ẹ tí mùdírù báyìí wá dárúkọ rẹ̀ àwọn wàá sọ fún mùdírù àwọn onákọ ọdún wọn kọ àwọn tó wà kọ ìhà àwọn náà kọ sí Islam mùdírù ó jẹ wàá gbọ́ yìí o ẹ wà má báwọn ṣe fi hàn wá lọ́ọ̀kan òkúrò àwọn náà ti ṣe àwọn náà fi hàn yín lọ́ọ̀kan àfáà lè rí. èdè ilé ayé ìrọ̀ ti tẹ́ ni. ẹni kan dájà fún ni. òjò ayé mi orí pé sábà náà ti tẹ́ ti ìrìn àbí wo. tó bá jẹ́ pé ilẹ̀ yìí náà náà ti tẹ́ kọ́kọ́ mọ̀ pé ti dọ̀rú ẹ lò míì. ṣé táwọn tó wá sọ̀rọ̀ pa tíra náà ń tẹ̀lé Lárúbáwá àwọn tíra bá wọ̀nyí wọ́n lè tẹ́rú tíra yìí nìsín ẹ̀wọ̀n tíra ìbẹ̀lọ́ ni. káfẹ́ tẹ tíra yìí káwá kan tẹ ní Nàìjíríà káwá tẹ kọ́pì kan. irọ́ tíra ti bẹ èyí mo múra rí fọ́ọ̀lù o fọ́ọ̀lù hmm. márùn yìí nígbà ìbẹ̀ Saudi ìbẹ̀ ní Egypt gbogbo ayé ní tíra yìí bẹ̀ wà bó ti wà. ìjọ àwọn àtẹ̀ ẹ̀mọ yìí tó lọ́wọ́ bí tí wọ́n rìndé ayílẹ̀kọ́ àwọn àyíkan tá a bá àyíkan bá ṣe jíra tá a tẹ̀ jáde a máa tẹ one thousand copies ipa hmm. ọkọ̀ bẹ́ẹ̀ kí kó kéré níjọ́ ọwọ́ tẹ jíra kan jáde láyé five hundred copies wọ́n kọ́ tẹ̀ ẹ̀rọ kíkà àbálí kan máa tán rẹ̀ eh. ẹ̀ jíra tó ní lọ́wọ́ ah, ẹnìkan kan ò ní ọ̀hún ẹ̀kọ́ gbẹ́nu rẹ̀ sọ̀rùn olódò ọ̀làjú bọ́ọ̀ bá làjú ni ọmọ ìkébí wọ́n ti ní lọ́wọ́ ẹgbẹ̀rún èèyàn ti ní lọ́wọ́ hmm à ń tó ń bọ̀ sí bọ́ sí ẹ wá ní tíra ẹ wá ní ẹ̀yìn tẹ̀ ní ẹnìkan kan ò kò sẹ́ni tó ní lọ́wọ́ nínú wọn àwọn ìwé lẹ̀ ń sọ náà. àìlájú ni àìlájú ni àìlájú àtàrí màkan so tíra àwọn tí mùdí sọ àwọn náà ṣe kí báyìí àgbègbè wa ìjọ mùdí bá wá ṣe mistake dákọ̀ tíra kan ẹ sọ fún mùdí àwọn ọ̀tá ń kọ́ àásọ níbo náà ti kọ́ àásọ bó lẹ́ni mi ti jẹ́ àásọ ìyàwó ló kọ sí ìsìlámù àásọ ìyàwó ló kọ sáwọn tẹ̀ ń fẹ́ mọ bú àásọ fún yín ìbẹ̀lẹ̀ ní ìdìbò dìrù bá ilé tábà ilé dákọ ẹ̀ wà láyé àtúwàsí ni wọn ṣé àbẹ́ ẹ̀ mọ̀ ní sílọ̀ ni ah, ah. ṣé ọ̀ká àwọn tó tẹ̀ á ti màá sírí wọn á ti wọn àtẹ́kọ̀ọ́ sí Islam á fi wọn òun dírù àwọn òde ká yóò mọ bí <laughs> bọ́lọ̀ ti ń lọ ẹ̀ lè tàn wá lẹ̀ Yorùbá hmm. Hmm, ibi tẹ́ tàwọn èèyàn dé ó ṣe kí ni hmm. ó tó gẹ ọ̀rọ̀ tó lájọ́ kọ́ mú wáyé. Tọ́ha Hussein. ṣé àfẹ́ Tọ́ha Hussein ṣé àfẹ́ mo ti jẹ́ abitalaye rẹ̀ báyìí gbogbo ayé ti ti mọ̀ pé èèyàn tó òun gan-an irú àwọn tí ó mùdírù kan ni mọ́bí àbí wọn ni ká ìfẹ́lẹ̀ ní tù òun ti láyà ju mùdírù lọ. ṣàkẹ́ ìmọ̀ sọ kíní kan pé mùdírù è láyà tó náà ti mọ lórí Bukhari náà láyà tó ni wọn. tí mùdírù bá láyà dáadáa àwọn ùsùlù tí mùdírù ti gbé lẹ́hùn ó tó takò Kùránì náà. tí mùdírù bá ti ń takò àdìsí pé àwọn kíní kan bẹ tó takò làákàyè àwọn tó jọ kó takò làákàyè náà ìbẹnu gíní. ìbẹnu àlùkò ah torí pé nígbà tó bá ń bímọ lóòjọ́ mm. kí wọ́n kọ́lá ìmí yóò tún gun ẹkún rẹ̀ gẹ́rù mọ̀ fún mọ́ àbí ẹ̀kọ́ ni ọmọ tọ̀ ọmọ wa sọ̀rọ̀ níjọ tán bìjẹ́ yìí ń bá làákà yìí lọ so usuru tí mùjúrù fi ń tako hadith ẹ̀wọ̀ ẹ̀kọ́ fi tako. alukurani ẹ ẹ ìjọba abẹ náà pé ọlọ́mọ ẹ kí. àwọn inú gbàdúrà ìfún wa usulu wọn la kàn ń sọ hmm. usulu làwọn tó wà òsèlè dé làwọn ti lè tako kurani hmm. ó ló ṣe wò pé tó bá wù kurani kó sọ ń pa Musa nítorí nípa Ibrahim àtọmọ nítorí wá sí ìwú ìjìlá àkóso àmọ́ bí látàwọn ọ̀rẹ́ náà ti ẹ̀ ló pè ní mo ti fi kọmọ kọ́là kan rí lọ́dún tí Adam Yahaya alifula lára wọn ti máa ń tẹ̀lé mú dìrú káàkiri náà èyí wọn ló ń jẹ kíní kan kánú báyìí ẹ̀hún náà ó fẹ́ràn wíkú us bọ̀ ó padà túbá lórí síra tó kọ mm. ìgbà tó kọ fi Sahih Bukhari bahthun mm. wa muraja'a ó bu àwọn sáájú àná ó bu àbúrò rẹ̀ rà ìgbà tí wàá kọ síra mi ó wá lóhùn túbá ìgbà tí wàá tara rẹ̀ ó bá ní àwọn alùsùn náà ló jẹ́ kó mọ̀ bu àwọn sọ̀hábà mo ní mo jẹ àti ẹ̀gbá lọ́wọ́ rẹ̀ tìbú ọ̀tí ẹ̀ túbá mm. kódà kí mo dìrú gan wá túbá gbogbo àwọn tọ́jú àwọn darúgbó káwọn bá jà ìkan máa ní à ah, torí tó pẹlẹ ní kọmọrù Yunus Akóredé o mo ti bú àwọn sábẹ àwọn mo kí wá àgbà hmm. ayé ẹ̀kọ́ ni kódà àwọn tó ṣe kọmọrù alhamdulillah ẹ̀mọ́bìnrin mùdí ẹ̀mọ́ bu abúrò yìí lábọ̀ àbí ẹ̀kọ́ nù hmm. kọ́rọ́ náà hmm. tójú ọ̀hún tó wá kọ́ àwọn ọmọ kọ́lá kan bẹ tí àwọn akọjọ́ náà mo wá mú ọ̀rọ̀ tó hausa ni wa mo kó nákùlù gẹ́gẹ́ mo kó wa níbẹ̀ níbẹ̀ èyí wà social media àdìgbà ìdí nìyẹn mùdírù mọ́ríkà kan lọ́ọ́ ní fi ara wọn balẹ̀ àwọn eléyìí wá ní àyà làwọn fi ń ṣe báwọn làwọn ṣe gbé tí wọn kúrò lórí bùkọ́lí tí mòdìrú ṣẹ̀ṣẹ̀ ń wà àwọn lọ bó jẹmọ́ ọlọ́nu Qur'an òun wá ń takò Qur'an Qur'an lè sọ̀rọ̀ o àmọ́ sọ tiẹ̀ ni ọ̀rọ̀ tí Qur'an sọ ni pé Qur'an sọ kò tí ì sọ fóun póun ti gbà pé nǹkan ní exist tàríkíyán mm. ah, sọ́nà ọmọdánù wa o ọlọ́run kó fún wa mm. kókó mọ́tà sànù wa ẹ eléjẹ náà ọkọ táwọn kọ ṣe kíni ah, dáadáa kọ mm. mo wá fẹ́ ṣe kíni kẹsẹ́ ìgbàmíláyè eh, eh, àwọn onímọ̀ ibẹ̀ gbà àmọ́ mo fẹ́ lò torí mo dúró ìṣèlú gbogbo ọ̀rọ̀ sí máa ah ṣé èsì dárúkọ bí tọ́ ṣé èsì sọ́lẹ̀ fún mo kàn ní mo hadọ́ra ní ìṣọ́bí tó wà ní ìṣọ́bí tó wà gbogbo tí ìbá kóòtì ní ìṣọ́bí tó wà kí ni ìdí mo dúró ní ìṣọ́ fún wa hmm. ayíwọ̀ ni hmm. mo dúró ní ìṣọ́ hmm. àmẹ́mi ò lè parọ́ dé gbogbo tí mo ti rí yìí gbogbo ẹ̀ ló wà lakọọlẹ ó lakọọlẹ ẹ ṣé gbogbo ẹ̀ níbẹ̀ lọ ẹ̀yin náà mo ti àbí ẹ wà lọ́wọ́ yìí gbogbo ẹ̀ ní lakọọlẹ ẹ̀ máa ní sọ àdúgbò àmọ́ sọ lẹ́fẹ̀ẹ́.

ẹ̀rọ tí mo ti fẹ́ dárúkọ ẹni yìí náà tẹ́lẹ̀ hmm. mo ti ní ìní ìwú rẹ̀ lọ́dọ̀ àwọn àfáà tí rírà bíi pé wọ́n sọ̀pọ̀ sí náà hmm. Hmm. ẹni mo fẹ́ dárúkọ ẹ̀ òun jẹ́ ni tó ṣe pé ọ̀rọ̀ tó bí gbogbo tí mo dúró fi padà ń parọ́ yìí Jésù ń bọ̀ Jésù bọ̀ ni ìgbà tí bàbá yóò sọ̀rọ̀ sí wọn ṣe ǹjẹ́ mo dọ́rí àwọn náà ní Jésù kò padà wá mọ́. ẹni tí mo fẹ́ mẹ́nu báyìí ó ní Jésù kò ṣe kí mu kò padà wá mọ́ àmọ́ ń bọ̀ ó ní Jésù ò padà wá mọ́ ọ̀rọ̀ wa kọ̀rọ̀ Muhammad ibn Abdulwahab tẹ́lá àwọn onímọ̀ tó níyàn bá fẹ́ sọ̀rọ̀ àwọn onímọ̀ ní kinní kan hmm. àwọn ògbà pé yẹn gbọdọ̀ dọ̀rọ̀ pọ̀ kọ́rọ̀ tó yanjú hmm. ṣé ìta fẹ́ ta kò rí àtakò lọ́tọ̀ tábà dìgbì ilé náà káṣọ owó náà bá ti jẹ́ lọ́tọ̀ ibi tí mùdírù ti ń ṣe ní séèkì nìyẹn tẹ́lá hmm. tẹ́lá ti ẹ̀ka ṣọ̀rọ̀ ọ̀rọ̀ méjì kan tọ́bí kàwọn kọ abẹ́fẹ́ ti fẹ́ àdìríbùrù adìẹ àtúnṣe owó tó dájà alẹ́ sẹ́yìn pé mùdírù ti padà fọ́ ìsàtúnṣe owó ní bíi àwọn nínú àjọjọ ẹ ṣówó yìí ni ẹ bá ti wá ti jẹ́ ká mọ̀ pé owó ni ó hmm. yé báyìí nìsín tọ ọ̀rọ̀ tí wọ́n ń dìjà yìí kí mùdírù wa mọ hámà àbẹ̀yẹn nìkan wàláì kò bá sì ṣàǹfààní hmm. wàláì kò bá sì mú dáadáa wá hmm. àmọ́ èyí tí mùdírù wo fi mọ hándù rẹ̀ nìkan wọ́n ṣe kí ni wọ́n hándù rẹ̀ mùdírù wa ń dàpọ̀ ìdàpọ̀ wọn ìwọ̀n jẹ́ kán mọ̀ kẹsẹ̀ bọ̀sẹ̀ àmọ́ lágbàáyé àwọn àlùfáà bá fi ṣe kí ni bá fi ṣe kàn aláìwọ̀n àfi ìṣẹ̀lẹ̀. ní lẹ́yìn tí ó máa kílèmù pé a ah, mo ṣe báṣù mo ṣe báṣù débẹ̀ ni. bẹ́ẹ̀ni báṣù mo. àwọn táwọn ṣe báṣù yìí báṣù náà ló dún ọ débi kí wọ́n sọ wọ́n sọ lódò. ọ̀lẹ́ àbí. báyìí sọ dọ̀lá náà tí wọ́n ṣe tí ó dáa ní tọ́yìn tẹ́ sọ. ìjẹ́ tó dáa ẹ̀ ẹ̀ àmọ́ ṣe bá ẹ má parọ́ tó wọ́n làbúrú mọ́ èmi sọ kíní kan pé tí ó ti lu àdìgbà ah, ẹ̀fọn jẹ mí <laughs> o torí pé ó lè jẹ́ pé bóyá ọ̀tọ̀ ni tó torí èmi ò bẹ́ẹ̀ rí ìdíwòdó lè parọ́ wáyé o torí pé àwọn irọ́ kan ti ẹ̀ ń bẹ ní ẹ̀ máa fẹ́ pa àwọn ẹ̀mà irọ́ professional ẹ jẹ́ kí wọ́n irọ́ professional àbí ẹ̀ gẹ́gẹ́ àti àwọn irọ́ ìlú àpapẹ̀ kò bá dà ẹ̀gẹ́ àbọ̀ irọ́ bíi pé kò bò àbí ìwé wáyé tí ṣe kọ̀mọ̀dù fi wá bí ẹ̀rọ náà fi jùmọ̀ sí làdáni àlàdáni bó o àti ìgbà tí wọ́n tún lọ gẹ̀jẹ̀ ẹmọ tọ́lọ̀ rẹ̀ jẹ kútúbà lọ́lọ́rẹ̀ fún lọ́lọ́rẹ̀ tú fún sáàbì olóṣù ní wá ní ẹni ọlọ́rẹ̀ tú kútúbà ẹni wá sọ pé lọ́lọ́rẹ̀ ṣe làdáni so yóò ti ẹbí wọ́n ti lọ tú kútúbà ni wọ́n tún wá ń ṣe ìpínlẹ̀ tí wọ́n ń pè láwọn ìjọ àrígbà ẹni yìí mọ̀ ló pé ẹ dákun ẹni tí ó bá mọ lọ rèé tí kútúbà tán sọ lédè lárúbáwá sólódò ni ó jẹ sólódò rẹ ni ó jẹ kò pọ̀ sí ibùbọ̀ ìyẹn sólódò so mudirul markaz àwọn eh, hmm. gbọ́dọ̀ fara wọn balẹ̀ lórí ọ̀rọ̀ ilé yìí ẹni àwọn ẹ̀dá àkọjá tó mú sọ́lẹ̀ kan nínú ẹni tóun náà gbà pé dídùn ṣe débi ó ní Muhammad Rashid onígbà hmm. abánú ọ̀rọ̀ ọ̀bẹ táwọn náà ti fàkókò kan sọ bẹ́ẹ̀ pé ah, eh, Jésù òkú ṣe gínú onípadà wọn. tọ́ nígbà àwọn abẹ́ sọ̀rọ̀ àwọn abẹ́ sọ̀rọ̀ kan Muhammad ibn Abdul Wahab àwọn aṣọ kìnnìkan. a ní lónìí من القرون التي كثر فيها البدع من علماء ربانيين عدول يجددون لهذه الأمة أمر دينها أن لم يخل قرن سنتوري كو فاسفوري من القرون التي كثر فيها البدع من àwọn سنتوري تبا يكي بدي أباد بالمه من علماء كوا فاسفو كما أسا وعفا كمه ربانيين أو عفا كما جاني الله ọdún àwọn àfáà tí ó pé wọ́n já àfáà tí ó dúó déédéé tí wọ́n oníjàmbá àfáà àwọn àfáà ní kó wáyé pẹ̀lú wọn ìjà dìdú náà lè háàrí èlò ó mọ́ sí àmọ̀rọ̀dì ìníhà tí ó pé àwọn ni wọ́n wà máa ṣe àtúnṣe àlámọ̀rí ọ̀rọ̀ ẹ̀sìn àlè àwọn wàá máa yí òdodo wọn máa yí padà nítorí islam bá jẹ́ máa di òkú nìkan irọ́ kò gbọ́dọ̀ di òkú ó wàá máa sọ di àlàyé padà wọn ní kò sí sẹ́ńtúrì kan tí wàá wà fáàbẹ̀ sí. ní gbogbo sẹ́ńtúrì kọ̀ọ̀kan kò sí. after hundred hundred years after àkọ́kọ́ ò máa wà ṣe pé tí ìlú bá ti ń káwọn ìbáṣẹ́ máa pa islam lọ́wọ́ òní òbí irọ́ o bí kìíní ti wà kọ́ yìí o ìgbà tí bàbá yìí tún sọ̀rọ̀ wọ́n tún wá sọ̀rọ̀ lọ́wọ́ adébìtàn wa ní pé wàlàkọ̀dé káà ní ṣe ìkù ọ̀làkọ̀dí gíní ọ̀làkọ̀dí káàlà ṣeéhù Muhammad ibn Abdul Wahab min haula il-uduli al-mujaddidi. A mm-hmm. ní Sheikh Muhammad ibn Abdul Wahab, wọ́n ti wà nínú àwọn ta ni wọ́n mọ̀ sí àtúnṣe ẹ̀sìn yìí. Ó ní kódà ń jọ́ tí wọ́n lábọ̀ wá gbìyànjú. Qama yad'u ila tajrid at Wọ́n ní tóun dìde tí pèpè sí òdu pé la ti fẹ́ ṣe tawhid yìí ìsìláàmù yìí bọ ìmọ̀ ọlọ́run lọ́kàn wa bóò ni ó ti dúró bó ti yẹ hmm. wa ìkíláàsì lè ìbáàdàtì lillahi wahda bóò ni ó ti já sí pé ìjọsìn ọlọ́run tọ́lọ́run nìkan náà ni ó mọ̀ jẹ́ hmm. a ní máa da nǹkan míì papọ̀ mọ́ ìjọsìn ọlọ́run hmm. wàtárù kìlìbìdà àdáda lẹ́nu ẹ̀sìn bóò láti máa gbé lẹ̀ wàlìmọ̀ á sí ìwà iṣẹ́ bóò láti máa gbé lẹ̀. ìtọ́wá ti gẹ́lẹ́nu <laughs> ìyá ló fà ní ẹ̀rí pé afẹ́fẹ́ tún fẹ́ aṣekínú àríkìlẹ̀ àbí ẹ̀yí láti mú dírú rí pé ọ̀rọ̀ ten million dollars hmm. tí mú dírú àdírẹ́sì ń jẹta hmm. ẹni mo sọ lórí ẹ̀ lánàá hmm. àwọn lárúbáwá tán wá gbé mú dírú ti ṣe wàhálà lórí ẹ̀gbẹ́ ah, ah. èmi náà gbọ́ mú àtàwọn àjẹ́ ń ṣe wàhálà ah. láti wá dárùn àwọn sọ̀rọ̀ ìgbọ̀wá tí ó di àṣẹ́kọ̀ọ́ ara ikú ìṣòwò aláàbò ìgbó ti di dárùn ni eh. Tọ́sílá àwọn kan gbóhùn Sáúdí, gbóhùn Sáúdí, gbóhùn Sáúdí, adáwọn náà ò lè gbà ní. Ó bọ́ Hmm. wọ́n láwọn kọ̀dúyà ni wọ́n ṣe wọ́n ṣe kí ní ọgbà mọ́tàlẹ́ náà wọ́n ṣe. wọ́n ṣe pàdé Lárúbáwá onínú pàdé rẹ̀ tán àti ẹ̀rẹ́ rẹ̀ pé alhamdulillah ọbẹ̀ <laughs> ṣe kínú ten million dollars last one owó ti four billion seven hundred and fifty million naira ló wọ́ọ̀tì láti oṣù almost five billion naira. níjọ́ náà lọ́wọ́ àwọn àti láti pé ní two thousand and two thousand two thousand and one tọ́sán àwọn kò tí wàá kéré jù gbàdàn bí dọ́là lè wà ní one hundred naira níjọ́ náà lọ. Hmm. tí dọ́là bá ń bẹ ní one hundred naira níjọ́ ló túmọ̀ sí pé owó ní ń lọ bí èlónù ó ń lọ bí one billion naira. Hmm. nínú àsìkò yẹn èló gan ni gbogbo owó nàìjíríà gbẹ́ngbà náà hmm. gbogbo bọ́jẹ̀tì wọ lọ́dún ṣe é pé bọ́jẹ̀tì wa náà ṣe ń lé ní tírílíọ̀nù kò sí ìpẹ́ náà èló ni bọ́jẹ̀tì wa gẹ́ngbà gbogbo nàìjíríà tí mo ti rú nìkan lè máa gba one billion naira. wọ́n sì ní odidi kọ́rọ̀ odidi. kọ́rọ̀ ni gbogbo áfíríkà wa ilẹ̀ òní mùdíwò mùdíwò máa kọ̀ntún rẹ̀ sùn. lọ́sọ̀ ṣe èyí tó bá wọ́n ni wọ́n sẹ́ndì lọ sí Ghana ìlú àwọn mùdíwò ni wọ́n sẹ́ndì lọ sí Morocco ìlú àwọn mùdíwò ni wọ́n sẹ́ndì lọ sí gbogbo áfíríkà. ẹni pé wọ́n wọ̀nyí tí wọ́n kékeré. wọ́n ti wá gbérù nǹkan bẹ́ẹ̀ dé hmm. tí mùdíwò ti fojú ara wọn yí báyìí àti ojú wọn lórí ìpé wọn ní àwọn àmọ̀ pé tí àwọn oníkan máa ń wá rí pé tí àwọn òkan náà ti wá di tọ́jú tọ owó wa di àwọn lárúbáwá tó wá gbowó wa dáwà Muhammad Abdulwahab àtúnṣe tó sì wá síndà náà àtúnṣe tó wá síndà náà tánàbí náà ṣe sọlọ tánàbí náà ṣe lọsọ wá ó ní pé ọ̀rọ̀ ká mọ dá nǹkan ní ìmọ̀ lọ́wọ́ ọmọ sí àwọn tí ó bá sì bí náà ó ṣe kí ni ọmọ sí i. tí èdè kọ́ hmm. ara bí táwọn èèyàn wá ń gbé gbangba náà nígbà àbúrò àbúrò àbí ó dé ọ̀rọ̀ kò búrú ìsàrí pàtàkì jùlọ sàrí àwọn ẹni ọlọ́run sàrí àwọn ẹni ọlọ́run ibi sàrí àwọn ẹni ọlọ́run tí ó bẹ̀rẹ̀ lórí ilẹ̀ ẹja yẹn kìíní kan nílẹ̀ mm. ń bàtẹ́ bó bẹ̀rẹ̀ lórí ilẹ̀ ń bi àwọn ẹni ọlọ́run àwọn ẹni ọlọ́run náà níjọ́ tí ẹ bó bẹ̀rẹ̀ lórí ilẹ̀ ńjọ́ náà jàmá mùsùlùmí anẹ́bùwa Nuh alayhi salatu wassalam àwọn ẹni tó dé wá bá tó wá ṣe wá àti fún àwọn tá à ń pè lóòtà tí wọ́n ń náà àwọn ẹni ni o ṣètọ́ọ̀nù ló èèyàn wọn pé ẹ mọ wọn léèrè wọ́n mọ wọn léèrè tán gbà mọ wọn mọ wọn léèrè tán àwọn tó jẹrẹ tó mọ wọn léèrè ò mọ bọ wọn àwọn pé àwọn ẹni káwọn mọ dúpẹ́ fún káwọn mọ ṣe dáadáa fún káwọn mọ lọ bẹ̀wọ́ wò káwọn mọ rántí sí olóore wọn káwọn náà lè mọ wúrú ìwà wọn. generation ní lọ́tán generation ní ìdè lọ́rọ́ wá di pé tọ ṣètọ́nù bá dé àwọn bàbá yìí tẹ́lí tán máa ń wá sí di àwọn èrè yìí ó ní nǹkan rí náà ọmọ wọn lásán ó nǹkan tájú àwọn bí ń gbà lọ lájú àwọn bí ń gbà àwa náà mọ̀ sí ẹnu tọ̀rọ̀ ya múra ẹ̀yin ya bẹ̀rẹ̀ bó ti dòṣà nu àwọn ọjọ́ àwọn ọjọ́ wá ya'uq nasiru ono anabi lóhùn fi wá sí ebebe irọ́ o hmm. tàbá àwọn ó kọ ni ti hmm. padà fi so òòsà ló kọ hmm. làwọn náà ti padà wá ń sọ wà ní tinubu bẹ̀rẹ̀ wa pé wà látàzàrú náà áálẹ̀ hátàkó wà látàzàrú náà gbowó náà dé ten million dollars. ah owó ní dé tọ́lá yìí náà wú ẹgbẹ́ ah ẹ̀ẹ́dẹ̀ bùdí wà pé àwọn ọmọ nàìjíríà kan ọmọ yorùbá kan kódà ọmọ adíkàtì kan bẹnu wọn àwọn amú wọn lọ síbi ọ̀nà kábàdì bàbá tòbí ní ìdúró wọn dọ́gbọ́n wọn dọ́gbọ́n ṣe ìṣẹ́ àmàrin yẹn kálẹ̀ wọ́n pé alábòsí ni wọn àwọn ọlọ́jà bá àwọn o àwọn ọlọ́jẹ́ kí lárúbáwó mọ̀ pé àtàwọn ní sàárè kan táwọn ti bẹ́ẹ̀ sọ di ó sáà. bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ẹjọ́ sọnù ẹ wọ́n ti ní gbogbo ẹjí máa ń sọ̀rọ̀ kó máa rántí ẹ tó mọ̀ gbọ́ gbogbo sọ̀rọ̀ sọ̀rọ̀ kó sì máa rántí àwọn sọ̀rọ̀ sọ̀rọ̀ àwọn kan bẹ́ẹ̀ máa sọ ni àwọn ń sọ pé àtọ́lẹ̀ bí àwa ń gbọ́ ayé ju bọ́ sí ìsọ̀rọ̀ tọ́ ìgbà wa máwọn lárúbáwá débẹ̀ táwọn yìí ń wá rí pé ah ewu ni a ní ń kárí yìí ah ìlú eléyìí ó gbà ah ìyún bá lóòrùn jùlọ ààrẹ wo ogun tẹ́kọ́ lórí ẹ̀rẹ́ àwọ̀ léwo ẹ̀rẹ́ ìwòsàn ó bá gba àtẹ̀sírí ìgbà tí òun mùdí náà sọ fún ara wọn dénú tẹ̀kírìrì ló bá kọ sí ẹ̀fẹ́tọ̀ màzálá tí kìíní kan àkárù ṣíríkì wà lásàníyà tí ṣe kíní ìmẹ̀yà tẹ́gbẹ́ tọ́ra hùsẹ́yìn náà sì ní pé tí wọ́n gbàgbọ́ àgbà tó ṣe ni tọ́ra hùsẹ́yìn náà sọ́lẹ̀ ó ní mùdírù ṣe wá ronú pé ìbò náà ti rí àgbọ́yé òṣàní táwọn ṣe yìí lẹ́yìn kan àwọn àṣùgbìlóòrù náà bá wọn fa níjọ́ náà lọ́hùn pé àbí sàárè àwọn náà rí kan ṣe sàárè kan báyìí ó gbalẹ̀ náà ni àwọn àfáà túnṣe náà ni ara ṣẹ́ni mọ́tò àbúrò àti wá sí i ó ní mùdírù ṣe bẹ̀rẹ̀ àṣàṣì yìí Ah, wọ́n gbà buhari ló gbé wá gbogbo àwọn jẹ́ ìjọba tí wàá jọ mùdírù yìí náà ṣe máa ń pe dáwà tó bá ti ń lé àwọn èèyàn kó ń di ẹbọ kó ń di ẹ̀ríkì jálà bínú ààrẹ náà ni gbogbo ẹ̀ forí yẹn sowó ó kéré nù àfáà tó gbọ́n bẹ́ẹ̀ Yorùbá gbogbo à ń lo à ń lo àfọ̀ṣẹ́ kódà jákúmọ̀lì jákúmọ̀lì karaba ní ọlẹ́nu jáwáyà ah. òun fẹ́ tún sọ ọdún tún ṣe kárámọ̀ gan àwọn náà tún ní àjàn tí ó rọ́ ní pé ń gbà kíníkan ní máa ń bá wọn sọ̀rọ̀ ajẹ́ láti máa sí máa ń bá bìjà sọ̀rọ̀ ó tún wọ́n fi irú ẹ̀rí lẹ̀ fún Sheikh Adam rahimahullah ewu náà dáradára ọ̀rọ̀ tí ó tàbí pé ìdè jáde fẹ́ bọ́ sí pé ah, Sheikh Adam ò rí báyìí ó tó bá jẹ́ pé wọ́n rí bẹ́ẹ̀ lẹ́bi dákẹ́ tó pálapàla náà nu ara tí wọ́n gbàgbọ́ àbí wá túnṣe náà nu ni mùdíwù ṣe bẹ̀rẹ̀ àtàkì ní a ah, gbogbo wá ṣe mùdíwù nìkan o gbogbo àwọn ẹni tó bá ti ní irú ewu skẹ́lẹ́tì báwo nínú kọ́bọ́ọ̀dù wọn ariwo tó máa ń pa ni pé àwọn tó bá ti ń pẹ̀lú ẹ̀ wàhábíyà ni wọ́n pè wọ́n hmm. wàhábíyà ó wàhábíyà àmọ́ wọ́n táwọn èèwà sábà pa tí mùdírù wa ń pa òun làwọn ìta wa ń rí tẹ́lẹ̀ wọn tó máa ń parọ́ tí mùdírù ń pa ìyá àwọn ní pọ́lítíìkì bí àwọn ẹ̀dá àwọn tó gbà pé sọ̀díyà lé dáwúlà òtùmọ̀ níyà dànù hmm. ẹ̀gbọ́n àwọn yìí wọn tó máa ń parọ́ ọ̀nù àtàwọn lìbàràlíyà kẹfà hmm. àwọn yìí àwọn bẹ́jẹ̀tì kankan táwọn náà dàbẹ̀wò dáwà rẹ̀ àwọn bídíà kọ̀ọ̀kan míì náà yà kò wùrì yóò nìyí náà àwọn ohun sábà pawọnú tó báyìí tó bí wá ń tẹ ìrùlẹ́gbù tí mùdírù sọ pé ah, wọ́n bò bìnrin ṣe ní mọ́ríkà sí pé ti kí ni tíra ní lọ́dọ̀ ẹlẹ́ ẹ̀yìn ti bẹ̀rẹ̀ lọ́dọ̀ tèmi ní sọ́lọ́dọ̀ mọ́ ọdún náà tó ti yé báyìí ní wà á bọ́sí mùdírù kẹ́ ma sọ̀rọ̀ pa ẹ̀ bàbá ilé sọ̀rọ̀ tíra bá wá ń lò lóko rẹ̀ báyìí àwọn àtúwà sí rídọ̀ rahimahullah rahmatan wasi'a. àtúmọ̀lẹ̀ náà wá pé irú tí mo dúró pa àwọn sọ ara àwọn tó ṣe kéyìn tí wọ́n sọ. ká tún mú àfa ìkànnì àwọn àlùfáà wọn. tẹmọ̀ pé àwọn náà gbogbo ayé ló sì bọ̀wọ̀ wọn gbogbo ayé ló sì sàpọ́nlé wọn gbogbo ayé ni ó wà mọ̀ látara tíra. ṣé o gbára dáwọn bulugul maram tí a fáwọn àgbà Hafiz ibn Hajar inú ìdẹ̀ tí wọ́n pẹ̀ Bulughul Maram min adillatil ahkam ẹ dákun sáré ìwò lamọ̀ tó gbajúmọ̀ jù lórí ẹ̀. ọtí wọn àbá ṣubúlù mọ́lá ṣubúlù sàlám ẹ báyìí ṣubúlù sàlámì tó gbajúmọ̀ yìí lóòótọ́ bó jẹ́ pé ṣubúlù sàlámù kọ́ nípìnlẹ̀ ó ní ọ̀gá wọ́n ṣe tẹ̀lé fíìsù ẹ̀ ló fi wá di ṣubúlù sàlámù oye báyìí aláàmọ̀tò sọ̀nà àní alẹ́ ìrahimọ̀tòlá alibadiru tamam làwọn ti ṣẹlẹ̀ lórí alibadiru hmm. tamam wọ́n sì tóbi yóò yàtí mbẹ́yà yìí ẹ̀ alibadiru tamam ẹ̀rí gómìnà aládùn márùn-ún wọ́n sì di jẹ̀rẹ̀ jẹ̀rẹ̀ dáadáa alibadiru tamam yìí ó ní asọ̀nà àní alẹ́ ìrahimọ̀tòlá làwọn wá ti tẹ̀lé kí ó fi wá di subulu salam ó gbajúmọ̀ púpọ̀ Eh, gbogbo ẹ̀ ló bẹ̀ mọ̀ ayé ẹ̀kọ́ tọ́ ṣúgbùrù kàláàmù tí ẹ pé òní gbogbo ẹ̀ tẹ́ bá ti ní kẹ́lómi lọ wá ṣẹ́rí ìwo lọ ní lórí Bulugul Maram kò sí tó lọ rí wa kí ni ó mú wa ṣúgbùrù kàláàmù tọ́ ṣúgbùrù kàláàmù bàbá tó wá kọ́ àwọn náà mọ̀ tó sọ̀rọ̀ bá Muhammad ibn Abdul Wahhab alayhi rahmatullah wọ́n ti sọ̀rọ̀ tó jẹ́ òdòdó wọ́n àparọ́ mọ̀ wọ́n àṣekíláwì wọ́n àparọ́ mọ́ mùdírù làmà tá máa ń parọ́ àwọn ọ̀rọ̀ tí ń bẹ́lẹ̀ yóò nídìí kéèyàn parọ́ wàlọ́ọ̀yìn ẹ àwọn ọ̀rọ̀ táwọn sọ yìí kò nídìí kò nídìí pé ah kọ́rọ̀ mi bá lè ta ẹ fi ìrọ̀kùn kò nídìí ìgbà tí alimami sọ̀nà á ní alẹ́ ìgbà táwọn tiẹ̀ máa sọ̀rọ̀ nípa intanwí yìí hmm. ẹ̀rọ táwọn wá gbégbà àwọn tó wá mọ̀ mọ̀ jẹun kọ́ ní hmm. àwọn wa kọ́ ní wọ́n tún kọ́ lórí ṣe sọ kan wọ́n ní oníkíni orin kéwù ni jẹ́ ńlá sọ́jọ́jọ́ bàbá ti níyàn máa ti ń fi kéwù ibi ń kọrin ah, wọ́n rẹ̀ sọ́jọ́ náà fi í ní tó lè mú sọ kéwù di orin ah, iṣẹ́ ńlá ló ṣe hmm. tó lè máa mú jẹ́ kó máa jẹ́ kí kéwù náà máa kọrin kí ló ṣe yìí hmm. iṣẹ́ ńlá ni iṣẹ́ ńlá ló ní kíni òun lọ ní kéwù. Eh, alamiru sanani muhammad ibn ismail as alayhi rahmatullah àwọn náà wà bẹ́ẹ̀ sọ̀rọ̀ lórí muhammad ibn abdul wọ́n bá ní ẹmọ òwúrọ̀ wọ́n fẹ́ bẹ̀rẹ̀ ni o wọ́n bẹ̀rẹ̀ yìí ni o wọ́n wá bẹ̀rẹ̀ òní náà ẹ̀yìn gbà dáwà rọ́ọ̀bù wá dìjọ́dọ̀ tiwọn náà ni o atẹ́gùn dáwà ló ṣe kí ni ó fẹ́ táwọn náà ìgbà tá atẹ́gùn ní yẹmẹ̀sì làwọn wà kódà ó láwọn ọ̀rọ̀ míì ìtàn tó sọ ń pa tiwọn náà hmm, kódà àlìmọ́ aṣọ káà ní alẹ́ rahmatullah hmm. àwọn náà nínú àfáàfin kò sì ní wọ́n wà àwọn náà sì tún lọ́rọ̀ káwọn míì náà sọ ń pa ti wọn náà tó yé báwọn ní irú àwọn èèyàn báwọn láàmú mu apótí mú ìdíwò mọ́ríkàtì à ní ìwìlẹ̀ máwọn tẹ́ mọ̀ sọ pé àrí wà hábílò náà láwọn àfa àlágbáyé sì ni. bóyá kẹ̀kan sọ̀rọ̀. ẹ̀yin fẹ́ sọ ni ẹ àfẹ́ wọ bẹ̀ torí pé hmm. àwọn àfa ní nímọ̀ kárùn ẹ àwọn àfa ni wọ́n nímọ̀ kárùn lóòótọ́ wọ́n lè láwọn irú àwọn nǹkan báwọn káwọn èyí nǹkan kódà àwọn àfa àmọ́ sọ pé tán bá sọ pé tàṣà yóò bẹ láre rẹ̀ ó ní nǹkan gbà lérò rẹ̀ o ó lè jẹ́ pé tán mílì ní alhọ́bùlì mú fúrìtù lè áàlì ìbéyì kò tí wọ́n ti jẹ́ ní ní ní nǹkan kan tó jọ wọ́n bẹ̀ èyí láti fẹ́ fẹ́ lójú fún irọ́ òye bẹ́ẹ̀ abátaba ti sọ ọdún àwọn sábà ní ìsìnkú líwù lè dìímú wọ́n wà máa lọ ìwà kẹ́ni kan wọ́n wà tí wọ́n dìímú ẹgbẹ́ ìtìmọ̀ lọ àwọn tẹ́lẹ̀ tẹ́lẹ̀ máa ń tẹ́ pé kó tiwọn wọ́n máa sọ̀ká ní wọ́n máa sọ̀ láàánú wọ́n máa ti bá jẹ́ òun mọ́nu hmm. lórí báwọn lè ṣe hmm. ẹ̀ káàbọ̀ ilẹ̀ tẹ̀bẹ̀ lójú amẹ́tẹ̀bọ̀ mùsùlùmí àsọ̀nà áání alẹ́ rahmatullah ìgbà tó sọ̀rọ̀ kàmú náà bùrọ̀ hàn ó bá ní sàlámì ẹgbẹ́ ìwọ̀n ohun àdàbíyà ẹni sàlámì àlà nàìjíríà ohun wà máa ń hàlà fi tí mo rí lù wáyé wà ń ká nà tẹ̀sílímì àlà lùbọ̀ òdì láyò jíde كان تسليمي على البعد لا يجدي سلامي ẹ oh, eh, mọ́lù eh. la ilaha illallah. Kàlámi. Àlà Nàìjíríà wà máa ń hàlà fi Nàìjíríà. وإن كان تسليمي على البعد لا يجدي وإن كان تسليمي على البعد لا يجدي. Ah, àdìmọ́ oh. ah, àmúsọ̀ ni a ní ké ó ní sàlámì ìkẹ́ kíkí tó yẹ kóró látọ̀dọ̀ mi alánájídé ah mo kí nájídù nájídù sì ní lúta gbà pé Muhammadu Buhari ó dominate lẹ́gbẹ̀ẹ́ wọn wà pé ẹ̀ẹ́kẹ́ ẹ̀ẹ́dì prọ́fù prọ́fẹ́sọ̀ ìtajára ẹ̀rí pàwọn náà máa ń sábà sọ pé wọ́n làbúhárì ẹ̀ẹ́dẹ́gbẹ́ nájídì ẹ̀kọ́ mọ́ tẹnu ẹ̀bẹ́ hmm ó yé bá ní ìsìn ẹ ò ní ìlú tó wà nù ìbátọ̀dà anú bẹ́ bẹ̀rẹ̀ kí kí ó bá ní sàlámì aláàánájídé wà máa ń hàlàfí nájídé wà ìrùkánà tàṣílẹ̀mì alálùbọ̀ọ́dì láyò jídé wà ìrùkánà tàṣílẹ̀mì alálùbọ̀ọ́dì láyò jídé. ó ní sàlámì ó ní àá kíkí tó yẹ kóró látọ̀dọ̀ mi sàlámì àlàáfíà kíkí látọ̀dọ̀ mi àlànà dídín mo fi ń kí náà dídùn ó àríká ní mo fi ń kí kí náà dídùn ìyẹn ò sì ní ìyẹn pé mo fi ń kí àwọn áhàlù náà dídín amọ́nàkú tó wọ́n padà tún lo mọ́n àwọn abẹ̀kẹ́ tún náà dídùn pé sàlámì àlànà dídín wà mọ́n àlàfíà dídín tó tó ọlọ́run. وإن كان تسليمي على البعد لا يجدي وإن كان تسليمي على البعد لا يجدي قدمي أفاكم به mo mọ̀ wọ́n lọ ní báyìí àwọn ọmọ sábà ọmọ yóò lè mí kàtì hmm. ẹni lọ́wọ́ abdullahi ṣùgbọ́n sí ẹni bá níkà ni wọn ẹ̀rọ lọ́wọ́ aṣáà ni wọn ọmọ àdàbí alóòmí ìkọ́lé ìjà àbọ̀ bí àdàbí ni wọn àbí ẹ̀rọ aláwọ̀ àlọ́. alimọ́bùsọ̀ hmm. náà ní sàlámì hmm. kíkí mi àlá nájírí kó mọ lọ bá nájírù wà máa ń hàlà fi nájírí gbogbo ẹni bá tún wọ̀lú nájírù náà kálàfíà ọlọ́mọ bá wọn. a mo kí gbogbo wọn وإن كان تسليمي على البعد لا يجدي وإن كان تسليمي على البعد لا يجدي ó ní bó ti ẹ̀ já sí pé kíkí mi alàlìbó òdì kíkí mi tí hmm. ń kí náà dídù ní jìnnàjìnnà kíkí mi tí ń kí ẹ tó bá wọ náà dídù ní jìnnàjìnnà láàyò jìdí kò sáfà ní tí ó ṣe yìí wọ́n lè mọ̀ àmọ́ ìfẹ́ nájídù ló mú mi. Sàlámì àlánájídì wà máa ń hàlà fún ìlàjídì wà ìǹkánà tẹ̀sí mi àlálùbọ̀rọ̀dì láyò jìdì wà ìǹkánà tẹ̀sí mi. Ah, àbá ìgbà ẹgbẹ́ tí mo mú yí padà. A <laughs> ní gbogbo ẹni bá mẹ́ inú yí padà ẹ bá wa wí sàlámì àlánàjìdẹ̀ wà máa fi lájìdẹ̀. Wà ní káàdà tẹ̀. Ẹ wí àbá. Bọ́ọ̀dì láyò jìdẹ̀. Wà ní káàdà tẹ̀sílẹ̀ mi. Ah, kíkí kó máa bá nájídù àti gbogbo ẹni bá wọ nájídù. Sàlá ní àlá nájídì, àláfíà kíkí látọ̀dọ̀ mi kó máa bá gbogbo ẹni tí ń bẹ nájídù àti ẹni tó bá wọ nájídù. Wà nǹkan nà tẹ̀sílé mi, àlálẹ́bọ̀ bó ti ẹ̀jẹ̀ pé kíkì mi láti jìnnà jìnnà ó lè mọ́ sáfà níbẹ̀ kan jẹ̀mọ́ kí la fẹ́ mú ni pé ẹwú bó ti bẹ̀rẹ̀ ìjà àmọ́ torí ti yẹn ké mu wíkì torí àsìkò kámọ́ dùn mẹ́rin lọ títí ẹja wa wo eyín tí alimami sọ̀lá á alẹ́ rahmatullah rahmatan wa àti àkínà tó wá mú wá ní ẹ̀yìn ìgbà náà ẹ wá tẹ̀síwájú. wọ́n wá mú ẹsẹ̀ tó tún tẹ̀lé a ah, kí ni ìsìdàrú mi o aha mo ti rí ó ní ó tún wá ń sọ̀rọ̀ lọ ó tún wá ní kìfí wá sí àná àlèmí حل صروحها به يهتدي من ضل عن منهج الرشد به يهتدي من ضل عن منهج الرشد ó ní kìdí wá sí àlè dúọ́ bí mi dúọ́ béèrè anahali mi nípa àfa àgbà kan. hálà sóhà. àfa àfẹ́ pé wọ aláìláha ìlàlá ẹ dú ọ béèrè nípa àfáà tó ṣe pé nájìdù yìí náà ló wà ọ ẹ tó yẹ pé ó bá ti dé nájìdù sáà ti béèrè nípa rẹ ó wá fẹ́ sọ bá báà náà ti jẹ́ ẹgbẹ́ mi lọ ẹ hàlà so ha ó dàbẹ́ ti máa yẹjú ẹ̀ bá ó wá pè é yàrá tàdé máa ń dọ́là àmàlà àdé rọ́ṣì. wọ́n bá sọ àbí ní wíwo. yàrá tàdé máa ń dọ́là àmàlà àdé rọ́ṣì. ó ní ọkùnrin tá à ń wí yìí bìí yàrá tàdé òun lèyàn fi mọ̀nà òun ní fi mọ̀nà ta ni ó fi mọ̀nà máa ń dọ́là àmàna àdé rọ́ṣìdì bí yàrá tàbí máa ń dọ́là àmàna àdé rọ́ṣìdì. Ah, onítẹ̀lú ẹni tá ń wí, hmm. ẹni bá ti ṣìnà kúrò lójú ọ̀nà tó bá lè tẹ̀lé ni àwí yóò mọ̀nà bí yàrá tàbí máa ń dọ́là àmàna àdé rọ́ṣìdì. به يهتدي من ضل عن منهجه ǹjẹ́ ta lẹ́yìn à ń wí ó wá rẹ́ dókọ rẹ̀ mọ́lẹ̀ ẹ̀kọ́jọ́ kọ́ sọ pé náà jùlù mo mọ̀ mọ̀ fún àwọn àbíyàtù kan ni ó tún wá yáà yìí ó wá lẹ́yìn à ń wí Muhammadu nílẹ̀ hádì lè sunnati Ahmadin fàyà habadal hádì wàyà habadal mahadi. ويا حبذا المهدي ويا حبذا المهدي محمد الهادي ó lẹ́ni à ń wí muhammadu ló kọ́ rẹ̀ ó kọ́ rẹ̀ sí ni muhammad ibn abdulwahab ó wá ní muhammadu nílẹ̀ hábí muhammadu ibn abdulwahab tí máa ń tọ́ ní sọ́nà Oh, oh, ó lè sun láti ahamadi yóò bá sì tọ́ni tọ́nà ìlànà tànàbì ní tọ́ni sí fàyà habadal hadi wàyà habadal mahadi fàyà habadal hadi wàyà habadal mahadi. ó ní a yà habadal hadi ìnítúbẹ̀ o mo fi lẹ̀ bá wọ ọlọ́mọ kéwú torí tó bá ní yà habadal onítùmọ̀. فيا حبذا الهادي ويا حبذا المهدي فيا حبذا الهادي ويا حبذا المهدي اطلع بركة تالي الله أكبر قل لقد أنكرت كل الطوائف قوله الله أكبر بلا قدر في الحق منهم ولا ورد أعبد الله بلا قدر في الحق منهم ولا ورد ó ní gbogbo èèyàn pátá ló takú ọ̀rọ̀ muhammadu nìláàdí kúlù tọ̀wá ibi gbogbo ìjọ ìjọ ìjọ tọ́pẹ́ra níjọ ìsìláàmù gbogbo wọn ló takú muhammadu abu wahabi ó ní àmọ́ wọ́n kàn takú níbi lásọ́dẹ̀rẹ́ fèlà kìíní ló mú aláwírí. ó ní ohun wọn lóòótọ́ lẹ́nu irọ́ ń pa wà jẹ́ kí ni wà lóòótọ́ bìlà àsọdẹ́rẹ̀ bìlà àpè nínú wàláwìrìdì ó tún wá ní wà máa kú lò kọ́ ó lé bílùkọ́ bú lè mú kọ́ bìlù wà máa kú lò kọ́ ó lè wájibọ̀ wà tọ́rìdì ó ní gẹ́ẹ̀sì ẹ a lè nílò òótọ́ ẹ yẹ gbogbo ọ̀rọ̀ kọ́ dá gbà lẹ́nu ẹ̀ ó ní àwọn ẹjọ́ yé yín wà máa kó lọ kọ́ ó lè ọ̀dẹ̀ wa tọ́rí bí. wá sí gbogbo ọ̀rọ̀ náà ní dandan ni ká tún ta á dànù. òótọ́ mẹ́lẹ̀ òótọ́ sí mẹ́lẹ̀. ẹ wá ká wẹ̀rẹ̀ arùn gbogbo ọ̀nà ọ̀nà tó tiẹ̀ wá yí ọ̀rọ̀ rẹ̀ wò ni. èyí tẹ́ wá ń takò. ẹwù nígbà mọ mùdírù mọ káàdì náà pariwo wàhábíyà o wà kí ni bẹ́ẹ̀ wàhábíyà ẹ wí ìfáyékáyé ó gbọ́ hmm. ẹ wàá sọ pé ìta lára rẹ̀ ní sọ báyìí ẹni ẹ̀kọ́ ni irú ṣe ṣe hmm. ó yà bí òye hmm. àwọn kọ tíra fẹ́ àwọn rí bá àwọn rí bá nígbà tí wo tíra àwọn kò ẹ ẹ mi fẹ́ tẹ̀ kọjá àlè ìgbà kò sí já àlè ríbi tẹ̀bà tí ni lóòótọ́ ṣe kọ́ra múnakọ́ rahimahullah rahmatan wa ṣáà jọmọ́ bí ó ti wá lọ́nu ọ̀rọ̀ tún lọ ó ní. àyàfi ìbánikẹ́ ka ìbéèrè ẹni yìí tó tẹ̀lé yìí ìkẹ́lẹ̀ mọ́ òpin ọ̀rọ̀ ọlọ́run náà àtàwọn ànábì náà. ó wà ní sí wá mọ́ àdá àrùn rọ́bìnà wà lọ́sùn lè fàdálíkà kọ́ lọ jálàyà àlẹ́ rọ́bì. فذلك قول جل يا ذا ọ̀rọ̀ tí ó ti pa mọ̀ wípé wò lágbà ìwòlà nígbà lọ́wọ́ lọ́wọ́ bá tọ́ra náà ó ní torí pé yíò ti ọ̀rọ̀ kan ni ó gbẹ́ngbẹ́ kọjá akẹ́mọ̀ ìṣòro dùn èyàn kò gbọ́dọ̀ dá padà ọ̀rọ̀ lọ́wọ́ àtọ̀rà náà bí ayé ṣe kí ni àyè mọ̀ dá ó ní wà á mẹ́ àkọ́wí lórí ìjà lífà ìnà تدور على قدر الأدلة في النقد تدور على قدر الأدلة في النقد وأما أقاويل الرجال ولا ما ورا تيي با سو كاين من كان kódà kó jẹ́ ìlú àbúrò àdìlú sọ ọ̀rọ̀ tó jẹ́ kó sọ̀rọ̀ kódà ṣéèkù adam ló sọ kódà lùbáni wàyí ó dùn ọ̀rọ̀ mọ́ mọ́lì kí ni ti fẹ́ ti fẹ́ ọ̀rọ̀ àbúrò ànífà kódà ti fẹ́ mọ́lì kí kódà ti ṣáàfin yìí tó jẹ́ ti àbúrò kọ́rọ̀ wájú ọ̀gùdí ń lè bí kábàgùdí mú tó sí yá yìí ó ní wàhámà àkọwílù rìjálì fà iná ó ní gbogbo ọ̀rọ̀ táwọn èèyàn tí èsì ọlọ́run àtànábì bá sọ. tàdúrù àlà kọ́dìrì lè àdé láti fi nákéde tàdúrù àlà kọ́dìrì àdé láti fi nákéde. gbogbo ọ̀rọ̀ àwọn èèyàn àmọ́ ìwò ni pé bó ló ti bọ́ ẹ̀rí lọ hmm. ẹ̀rí tó bá bá lọ nì láti mọ̀ yẹ̀wò pé tó bẹ́ ọ̀rọ̀ tó lọ́wọ́ àti tànábì lọ ká mọ̀ pé táwọn àgbà àbíkíni àbádàpadà bẹ́ni ó sọ lábẹ́ lábẹ́ ilé ìrẹ́dà fún hmm. tó kù bí. ǹjẹ́ tírí àwọn kan pariwo pé àbẹ́yà nǹkan tí ọlọ́run jogún fún mùdírù oom tó gbà hmm. làwọn kan fi ń takò pé ha nígbà tí wọ́n níwẹ̀ ní nínú ìran wọn. Eh, ẹ̀dá kùn ṣé àdíjẹ́ tí ó sọ̀rọ̀ nígbà tí ò mọ̀rọ̀ nípa tí ò mọ̀rọ̀ débi ọ̀rọ̀ hijabu kandazi. kò sẹ́ni tó sọ̀rọ̀. nígbà tí wọ́n ti dákẹ́ lẹ́nu fẹ́ àwọn àti wọn ní pé tọ̀kí ní ṣubú làwọn yìí àwọn èèyàn ló ṣe kíni ó yà lù wọn padà bí kí ní jẹ́ bẹ́ẹ̀ àwọn ẹni bá ti wọlé agbọ́n lọ ní kágbọ́n ṣe kíni. ilé agbọ́n làwọn àbúrò rẹ lọ ilé agbọ́n ni àwọn àfa ìsìlámù ilé agbọ́n làwọn tàbí ànẹ́gbà Muhammad ẹni báyìí lè ti wọlé agbọ́n agbọ́n ta àwọn ṣe jẹ́ ìkan mọ̀ ìkan pè mí jọkẹ́ ẹni ẹ ìgbà tó ọmọ ẹlẹ́yà àbúrò rẹ dárí sọ́kúnra rẹ dáadáa ṣé máa ń yìí bàbá rẹ àbúrò rẹ lọ dákọ̀ yìí àwọn ìlú bàbá mi gẹ́gẹ́ bá ń bẹ tí bàbá mi bá ń bẹ láyé bàbá mi mọ sọ fún mi pé ìwọ jòkó ni mọ̀ kó bàtà àbúrò rírà ní náà wí àbúrò ọ̀ mẹ́ta wí ni àwọn tàbí ànábì àpò ọ̀ ẹ̀ àbá kankan nu wọn. èmi àfa rẹ̀ lásán lójú ó ṣẹ̀bọ́ nítorí ẹ̀. bẹ́ẹ̀ nítorí àfa rẹ̀ aláì nítorí àfa àwọn aṣọ àrò àbúrò àwọn sàhábì àwọn ọmọ àwọn ọmọ ah, kò wá yorùbá yìí ilẹ̀ yorùbá afá àtọ́kọ́ ànábì kéwú la ilaha illallah afá ànábì bá tá ànábì tẹ́ tíra sí wájú tán tí ń gba kéwú ànábì èjè tíra afá ànábì tó dá ànábì ò mọ̀ ọkọ̀ kò mọ̀ ká ọ̀ ìmọ̀ ló tẹ́ ó lè tó adìmọ̀ mú mo ló bá adìmọ̀ lólẹ̀ ọ̀gáfà tó bá kọ́ ni àríkà ah, mo tẹ́ tíra wájú jùmọ̀ ní pé ó ṣe kínú mo kọ́ mi. afá hmm. àtọ́kọ́ ànábì kéwú tó kọ́ ànábì lálùkù àbá ni ò tún wá dá sọ fún rẹ̀ ó tún á ní káwọn èèyàn tí ń bẹ́ẹ̀ kó yá ẹ pé jìbìrì ìlú gan ẹ ń bẹ̀rù kẹfẹ́ wọn náà a ẹni jìbìrì ìlú gan. inna lillahi wa inna ní táwọn afá ti ń bẹ tán bẹ nílẹ̀ yorùbá wọ́n ti gbọ́ wọ́n ti dákẹ́ hmm. wọ́n yìí ti bá wò bọ́ nǹkan kan. ẹni gbogbo orú yìí la sọ pé kò sáyè rẹ̀ mọ́ kò sáyè rẹ̀ mọ́. ṣé ìdáhùn ń dà? ẹ̀ẹ́dẹ́gbẹ̀rún. ah èmi náà rántí rẹ̀ wáyé kí lè yín bẹ̀rẹ̀ rẹ̀. أرديد أوصى Allah, أرديد أوصى Allah, أرديد أوصى Allah, أرديد أوصى Allah, torí pé súnà ti gòkè ara ti Allah, ara ti Allah, ara ti Allah, torí pé súnà ti gòkè ara ti Allah, ọ̀rọ̀ tí ìdò sọ ọ̀rọ̀ tí ìdò sọ torí pé mímọ̀ sí gòkè ọ̀rọ̀ tí sọ irọ́ tí ìṣòro pa irọ́ tí ìṣòro pa irọ́ tí ìṣòro pa o ìrántí ṣòro pa torí pé mímọ̀ ti gòkè ìrántí ṣòro pa ìrántí ṣòro pa lásìkò hmm. torí pé bí ẹ̀bá ilẹ̀ tààrọ lásìkò Ọ̀yọ́ hàn ní. Yóò tún ní. Lọ́wọ́ kan àbá àti òyìnbó yìí, ó dà kéré gbà ń lọ kábọ̀ kó tó tú, kò ní jìnnà tí ó fi ṣe kínú, hmm. tí ó fi tú torí pé aráyé náà fẹ́ kínú, wọn à mọ́, ayé náà sì fẹ́ gbọ́ ìrọ̀ ní tó kù táyé fẹ́ máa gbọ́ nìsín ó ní kí ni jọmọ́ hmm. òun náà ni tó jẹ́ òdòdó ẹ dákun torí àsìkò hmm. ẹni bá àti láwọn àfáà púpọ̀ fún wa láti láwọn àfáà àtàtún bẹ́ fún wa tó pọ̀ ẹ jẹ́ ìwọ́n fẹ́ dárúkọ nìsín hmm. mo fẹ́ dárúkọ Ali At-Tantawi Ali At-Tantawi tẹ̀síwẹ̀ àwọn àfáà náà ti dùkọ́ náà dákọ̀ yìí èyí jẹ́ òsèmí ìlànà àmọ́ èyí padà wò pé ká dárúkọ kan náà. ó ti ń jàfà méjì nínú ìlú sọ̀rọ̀ báyìí ah. ẹni ní ìjẹ́lẹ̀ ìkejì. ọ ẹ dáadáa kan Ali Apantawi ẹ tí àwọn náà ti sọ àní sọ ẹ tébù ẹ tébù làwọn náà gbé sí àwọn náà ní sọ tí àwọn yẹn lè wà pé mo ní sọ ọjọ́ ìdẹ́gí ni tó ti sọ̀rọ̀ nígbà àtọ̀tọ̀ yóò mọ̀ bẹ̀rẹ̀ ó ní nasha'a Muhammad ibn Abdul Wahhab wa rahimahullahu ta'ala hmm. fara'a shamsallahi lahu alkhayr hmm. فقدر له أن يكون أحد أحد الذين أخبر الرسول صلى الله عليه وسلم أنهم يبعثون ليجددوا لهذه الأمة دينها بل لقد كان أحق بهذا الوصف من كل من وصف به في تاريخنا تنطوي نصري تنطوي علي àtàndọ́wì yìí ní sọ wá kí ní kúlì máa ń wúsìfà bí yìí ní tàríkì náà ẹwú ọ̀rọ̀ ni ṣe hmm. la ilaha illallah Ali àtọ̀ntọ́wí àrísọmọdé yàtọ̀ orúkọ àwọn afáàmọ́ dàrúmọ́ lọ́wọ́ hmm. nígbà mi wọ́n yẹ́ yàtọ̀ láàrin tọ̀ntọ́wí àti tọ̀ntọ́wí tọ̀ iye náà tọ̀ntọ́wí mélòó la tún wá nínú àwọn abáṣẹ́ nǹkan ẹ̀wọ́n nù tọ̀ntọ́wí Ali làwa sọ bóòdì Ali ti jẹ́ àwa ní fún yín àti kí ni àwọn náà ní sọ fún yín ẹ̀rù àádì tọ̀ntọ́wì àtọ̀ntọ́wì ẹ̀rù ẹ̀rù àgbẹ̀yà bá ẹ̀rù àtọ̀ntọ́wì ìgbà tí ó sọ̀rọ̀ lára àwọn àfa àwọn mùdíhù ni o ó ní àfúnlábù ah, hábì ó jáde lóòótọ́ hmm. ó yà bí òye ó ní fàárọ̀ aṣámsọ̀láhì láhù alkhair ó yà bí òye ó ní wọ́n wá wò wọ́n wá sọ̀rọ̀ ó sàti sọ̀rọ̀ lọ ó ní kódà mọ́wàá buhari wà nínú àwọn ẹni tá ànábì ti sọ̀rọ̀ ń pa wọn hmm. ipò ọlọ́run ọ̀bọ ọlọ́run ó máa gbé wọn dìde anábì sọ lóòótọ́ anábì ní inna Allah sayab'athu ala ra'si kulli mi'atin man yujadilu laha dinaha aw kama qala tó yàrá ti lábùú dòbí wa mọ́ anábì hmm. wa Muhammad sallallahu alaihi wasallam ó ní máa gbé dìde after hundred hundred years ẹni tí yóò wá mọ tún ẹ̀sìn yìí tó táwọn ìbá yóò wà mọ̀ dá padà síbi wà mi wà pọ̀ o hmm. ibi ó wà náà ni táwọn yẹn bá ti wá fẹ́ yẹ wà nínú yẹ ẹ̀sìn yìí ti wà ní hmm. every hundred hundred years ni wọ́n máa tọ̀tọ̀ o hmm. <laughs> ẹ máa gbọ́ tọ̀tọ̀ àwọn ọmọ yìí àwọn ni o àwọn báyìí ó ní kódà ẹja ó ní ẹja àlámọ́lẹ̀ ó ní sẹ́rí ìmọ̀ọ́dà buhari ń tiẹ̀ làkọ̀dìkánà àhákọ̀bì házàlùwásù òun ló tọ́ sí jù ká máa pè ní mùjáde hmm. ó ní kódà ó tọ́ sí ní kúlìmọ̀nù ti bàbí yìí ó tọ́ sí ju gbogbo àwọn ẹni tá a máa ń fi ròyìn ròyìn lọ nínú tàríkù Islam nínú tàríkù wa ó nìdí ni pé fakọ̀dì hákọ̀kọ̀ àlàyé yìí عودة نجد فقد تحقق على يديه عودة نجد إلى توحيد الصحيح ó ní kódà látọwọ́ rẹ̀ ilẹ̀ nájídì ó padà sí wọnú padà síbi ó padà ni ti hmm. bi, wá ẹ dákun káwọn ẹni sọ̀rọ̀ gbogbo àwọn tọ́gbọ̀ ẹ̀ e má pè wá ẹ dákun ẹ̀yà ẹ̀ṣẹ̀ ìníṣòro ẹ̀yà ó dọ̀ àmọ̀ gbà ah, pẹ̀lú àsìkò lẹ̀ tọ́jọ́ ti lọ tó wà níbi àwọn yóò rò pẹ́jọ́ sílẹ̀ ẹ̀ka alukó ló bẹ kọntribútù lóòótọ́ lọ́ba alago mẹ́fà kọjá ìṣẹ́jú náà dọ̀rọ̀ nǹkan gbà pé ẹ̀ àmọ́ àkọ́ àwọn àní ẹja máa kọ́ àwọn àfáàdá àmọ́ kọ́ àwọn àwọn lọ́ba yìí tọ́ ó wá ní لقد كان أحق بهذا الوصف من كل من وصف به في تاريخ ó dábàá nípa àwọn gbogbo àwọn àlùfáà nínú kan nínú àti wọ́n ti ń pè ní mujadid mujadid mujadid ó lẹ́ni tó ń rí kó tọ́kẹ́ pè ní mujadid muhammadu ibn abdul wahab ó ní bídì ní pé dáwà dáwà àwòdàtún lẹ́jìdì ilẹ̀ tọ̀fíìdì sọ yìí kí lẹ́ lẹ́jìdì ó padà síbi ká mọ ọlọ́run lẹ́yọ ọ̀kan ká mọ̀ jẹ́bọ papọ̀ mọ́ ó lọ́wọ́ rẹ̀ ló ti wáyé o kódà ẹ̀sìn òdodo wà dínà ẹ̀sìn òdodo ọwọ́ rẹ̀ ló ti padà dúó padà wọ́n ti lẹ́ wó wọ́n ti wó tán òun ló ṣe kínú hmm. òun ló dé ló wá ṣe kínú ló wá jí padà ẹ̀dá kò tá ń wí ń tá a sọ yìí àṣe àrí ọ̀kọ́ ohun èé ṣe kínú kèé ṣe wàhábí adúgbẹ́fọ́lọ́wọ́ bá subhanahu wa ta'ala ọlọ́mọ́sá àṣàlékún àgbọ́yé fún wa o kó ṣàlékún mímọ̀ fún wa o kó ṣàlékún àgbọ́yé àti ilé dúró ti tàwíìdì lódodo ọlọ́mọ́sá àṣẹ fún wa torí pé téèyàn bá gbàgbọ́yé tàwíìdì tó sì mọ fi tí mo rà wá bí gbé wa á èyàn mọ̀ pé iṣẹ́ ńlá ló ṣe. èyàn ó sì mọ kíkú iṣẹ́ hmm. èyí ò ló fà á. iṣẹ́ ìyẹn kò ṣe mọ́ gbogbo ìfi mo ti rí kí àwọn kan yẹn ti ó ti kálé kákò tí mo náà fún máa gbìn ní nílẹ̀ tí wọ́n ń bì kọ́lọ̀ hmm, hmm. kó sànù. ọlọ́run mọ́ṣẹ́ àṣọwá fún mi kó jẹ́ ká gbọ́ yé ọ̀rọ̀ ìsìláàmù tó yè koro hmm. kó jẹ́ kó dọ́dọ̀ gbogbo wa kó fún wa ní àgbọ́yé tí ó yè koro. ẹni adákọ nídìí nìkíni àlì àtọ̀ntọ́wí ẹ̀kọ́ ọ àbáwọ̀ bó ti jẹ́ àwọn oníṣẹ́gínú hmm, àwọn oníṣọ́wọ̀ bó ti jẹ́ nù. àwọn ọmọ dáadáa nínú àwọn tó máa ń gbádùn ni hmm. ẹni mo tún fẹ́ dákọ̀ nínú àwọn táwọn tó máa ń gbádùn ni hmm. kìí ṣe o òun náà ni adoktor wahaba azuhaili adoktor wahaba azuhaili. àwọn yìí ìbáwọn àfáàjẹ gbà fún nu àdákọ̀ àwọn jẹ́ ẹ̀ẹ́dẹ́gbẹ́ máa ń dákọ̀ àfáàkẹ́rẹ́ tí wọ́n ní àwọn olówó ń dákọ̀ kìlọ̀bẹ́ káwọ̀ yóò sọ lórí àtàlátà tàbí ànáòsì ibi tó fọkàn sí ni pé àwọn tí ó mọ̀ kó wá àwọn àlùbáni ìfẹ̀mínì àtàwọn ọmọ kéwù wọn náà ni ó máa sọ ayé ẹ̀kọ́ hmm. àwọn àfà àti ìlà ń sọ hmm. àwọn àfà tí ẹjẹ́ yìí gbà pé ẹ̀yìn lẹ̀ ìtẹ́ yìí rò kẹ́yìn nìkan lẹ́ni wọn pé báwa náà a mọ̀ ká síra gbogbo ohun báyìí náà ìjábá hmm. rí pé a ti àǹfààní mẹ́ àmọ́ àwọn tẹ́yìn ẹ̀yìn lẹ́kọ̀ọ́ wo pé ẹ̀yìn lẹ́ni wọ́n tán yán yán kẹ́nìkan ẹ àwọn làwọn tá à ń dápọ̀ wá bá tún sùn azuhaili azuhaili wọn náà sọ̀rọ̀ dr wahba azuhaili kìí ṣe sultan wahba o sultan wahba yìí ò ní máa mú díwù tẹ́fíà kama ni a o tún ẹ darun àmọ́ pé sultan wahba ti yẹn fọlá àwọn ní mọ́tàbà ẹ yóò ń wọ́n ṣeré yóò ń ṣàfà eléyà eléyà tó ṣe tíra eléyà àfà lélẹ́yìí ó yà bí òye tó òun ló wá fẹ́ sọ̀rọ̀ ó fẹ́ sọ̀rọ̀ ọ̀rọ̀ àbúrò ó ní dáhà rọ́jò Abdul Wahhab bi da'awatihi sana alf wàmíà wàtàlátọ̀ wà àrùbáyìn náà hijiriya ó ní fa amọ̀rọ̀ bil ma'ruf ó ní wàá wàhábì ó kéde dáwà rẹ̀ kò sí ó ló kéde ó yẹn lọ bí seventeen thirty hmm. seventeen kéde dáwà rẹ̀ ó níjọ́ tí ní fàkànà ti dá àwátù ó ní dáwà rẹ̀ tẹ wá rí ni hmm. ó ló dà gẹ́gẹ́ bí ìmọ́lẹ̀ àkọ́kọ́ ni hmm. ìmọ́lẹ̀ tá àkọ́kọ́ ṣe báyìí lílì yàkùsọ̀ ti hadiza fìlà àlàmì ìsìlámi fún ìtají tó padà wá ṣẹlẹ̀ lórí ọ̀rọ̀ ìsìlámù ní àgbáyé ìsìlámù pátápátá kúlì torí kúlì àyẹ̀fẹ́ ìsìlámù ti lè máa ti dàkúdà máwọn èèyàn lọ́wọ́ ìjáde tó ń jáde báyìí kálukú sọ wípé ẹwà ìjà kí ìsára hmm. ìsìlámù yìí ló dàbí pé ó ti lè máa bí nǹkan míì wọ́kọ̀dé wá jaha èsì máa ma hó. lima alábi tán wọ́n ní wọ́n dàbò àbí ibi tó ń wá dájú kan tiẹ̀ owó wulẹ̀ máa báwọn èèyàn sọ tó kọ̀ kó máa báwọn tà sọ́dọ̀ fi kí wọnú wọnú hmm. àbọ̀dọ̀ hadithi mùsùlùmá ó ní kò yí wọ́n dàbò àbí òun jẹ́ kí kò jẹ́ kó pọ̀ náà rọ̀ ẹ̀. Hmm. ó níbi tó ń gbé gbogbo ọkàn rẹ̀ dá gbogbo èsì máa ìníkà kún tiẹ̀ níbi ó dájú ẹ̀kọ́ lima alábi tán ọ̀rọ̀ ká mọ́ náà lẹ́yọ̀ fún ọ̀rọ̀ ká dúró ti tó yẹ ká dúró ti alẹ́ ti yíya ìmáàmù islam ìdè tó òun gẹ́gẹ́ ní òpó tí islam dúró lé lórí wà lẹ̀ ti ìdàkọ́lá alifasa ìdè yẹ pé òun náà ní ìbàjẹ́ ti wọ̀ ládàá kẹfìrín mìíràn náà lọ́dọ̀ ọ̀pọ̀lọpọ̀ ní àwọn èèyàn tala ní sọ̀rọ̀ yìí Dr. Wahba Az-Zuhaili الدكتور الأستاذ الدكتور وهبة الزحيلي àwọn ọmọdé náà gbọ́dọ̀ mọ́gbà fáwọn eléyìí o ah, àbí àbá òtún gbà fún un mọ̀nà òkọ̀lì mọ̀nà òkọ̀tọ́ọ̀nù ó náà sọ̀rọ̀ ń parẹ̀ ẹ̀ ànídàkọ̀ mọ̀nà òkọ̀tọ́ọ̀nù torí pẹ́lú ìbẹ́ yìí pé mọ̀nà òkọ̀tọ́ọ̀nù ọ̀rọ̀ ìbẹ́ mọ̀ yìí bákùnbákùn èyí wọn máa di pé yóò mọ̀ yóò bẹ̀ lẹ́jọ́ nú díẹ̀ ṣe báyìí torí àwọn obìnrin mọ̀ ilẹ̀ máa wọn pé ah, àwọn ọmọ wàhábíyà ni ṣẹ́gun obìnrin mọ̀nà òkọ̀tọ́ọ̀nù ní ìwà àwọn àbí òṣogbo àwọn yóò tánà gbẹ irọ́ o eléyìí ó ti gbọ́ǹkan mí o <laughs> irọ́ o ká máa wulẹ̀ mú tiẹ̀ wá àwọn tí mùdírù lè fẹ́ rò fún tàwọn àwọn làwọn tá a ṣe kí ní báyìí táwọn là ń kó wá báyìí ẹ̀kọ́dà Muhammad Abdul ọ̀nà sọ̀rọ̀ nǹkan Abu Zahra ọ̀nà ṣe kí ní ọ̀nà sọ̀rọ̀ nǹkan. ṣé torí àsìkò sáà ni mọ́ra orientalist fẹ́ dùn wáyé. ẹ kaná tún lò sí ojú tó tayà wọlé. tọ́lá abẹ́ tí káyékáyé ó mọ̀ pé mùdírù ọ̀kan máa ń tán sọ náà ni. Hmm. pẹ̀lú pé àwọn tí wọ́n ń kó wáyé àwọn àlùfáà tí mùdírù ń pè láàfáà tí mùdírù ó sùn dáadáa fún tí mùdírù tẹ́lá dé tí mùdírù wà ní tí mùdírù ní Egypt tí mùdírù bá lọ sájà rẹ̀ hmm. wọ́n mọ̀ káwọ́ pọ̀ ìṣọ́ aṣẹ́kọ̀ọ́ rẹ̀ tí ara àwọn tá à ń dakọ̀ yìí tí ṣẹ́kọ̀ọ́ rẹ̀ náà bá gúrò àwọn tó wá káwọ́ pọ̀ yìí eh. tẹ́tìrìbáwò ó sọ lóyìn wọ́n pé àfi bẹ́ẹ̀ tí wọ́n ń sọ̀rọ̀ àwọn mùsẹ̀ṣẹ̀ èmi náà ti ń wo pé àfi káyọ̀dé máa mọ́rọ̀ àwọn mùsẹ̀ṣẹ̀ kò wà ní. torí pé gbogbo ẹ̀ náà ló yẹ ká yanjú gbogbo ẹ̀ náà ló jẹ́ kí òdodo ọ̀rọ̀ yìí kó hàn sí àwọn èèyàn ní kété kété ẹ àmọ́ ẹ̀jẹ̀ àmúṣòwò àdúró àwọn akọ̀ àti rọ̀ṣọ̀rọ̀ṣọ̀ ìgbà tó wọ́n sọ̀rọ̀. àwọn fáwọn mùsẹ̀ṣẹ̀ fún àbí ẹ̀ẹ́nà kí ń wọ ẹ̀dí rí èmọ̀ nípa àwọn òṣèṣẹ́ dá ìrọ́sí màá dá ìrọ́sí màá ẹ̀ òkè táwọn náà sọ ń pa àwọn ọ̀làbọ̀ ha ìbáàbí ó sọ nígbà tí ó yin ọ̀làbọ̀ ha hmm. ó wà yìí ó wà nígbà tí ó wà yóò yìí ó ní alimusilihu làbíyì bí a ti wá sọ wọn nítorí òun yẹn alimusilihu làbíyì ó ní á ẹni tó wá ṣàtúnṣe tó tóbi ńlá èèyàn ńlá tó wá ṣàtúnṣe ilẹ̀ ó ní Muhammad ibn Abdulwahab Muhammad abdul ìyàwó tá àwọn ìyàwó tí mo dìrù gan mọ̀ pé àwọn rí ugbó tán ní dáwà dálẹ̀ àwọn rí díẹ̀ kọ́ látọ̀dọ̀ wọn yìí ọdún bẹ̀rẹ̀ kan lábùzá hàn kódà mo rí nákùlù kan tán lóun náà takò padà bọ̀ àyíṣà mo rí nákùlù gẹ́gẹ́ alifabata anuhu yóò mi lè gbogbo ẹni sọ ìwà ń fẹ́ ṣe bá tù rẹ̀ gan nítorí pé káwọn àfáà tó ń jẹ sí lọ́dọ̀ ọ̀n takò àwọn tó ń takò àmọ́rọ̀ ọ̀rọ̀ ìrọ̀kọ́rọ̀ ni ogun adáwì náà àwọn náà máa ń kó gbogbo nǹkan jọ níná ó ṣeé ṣe àmọ́ ó wá jẹ́ kó takò yíta o ìpadàbọ̀ rẹ̀ àbí ò takò ẹ ṣàjà aṣọ tó náà sọ nípa dáhà àwọn àdùn ha níbo ló ti sọ àfi sọ ó ní sọ àrọ ti wà ha bí yàtọ̀ fi sọ àrọ ilẹ̀ àrọbí yẹn نتيجة للإفراط في تقديس الأشخاص وتبارك ó ní dáwà ó ní wàhábíyà ó pè wàhábíyà tó láwọn tá ẹni tí mo dákọ̀ rẹ̀ wọ́n pé kì í ṣe pé bí àwọn tó ẹgbẹ́ òun gbọ́ bá hmm. àmọ́ wà èèyàn parọ́ tí mùdírù lẹ́nu mùdírù wa máa ń pa irọ́ mùdírù ṣe kí ni wọ́n ń pa irọ́ àwọn ilé ìyàwó hmm, ẹ̀ ó ní ó jáde ní sahara ìlà ó ní lọ́yìn láti ní sahara ó ní kan gbà nínú pẹ̀lú ẹ̀ ká ní wọ́n púpọ̀ ó ní nàtí ìjàtàn ó ní ó jẹ́ rìsọ́ọ̀tù fún kínú ìfọ̀rọ̀t fún àtijù tó wáyé fi tẹ̀sídíńsì àṣà níbi ká máa fún àwọn personalities kan ká máa gbé wọn gẹ̀gẹ̀ ju bó ti yẹ lọ ó ní tó bí dáwà wà àbíyà nù táwọn èèyàn bá ti bẹ́ẹ̀ sọ àwọn èèyàn kan dòòṣà ẹ máa ń sọ wọn di ẹgbẹ́ táwọn bá yílẹ̀ yorùbá náà nù èyí tó bí wọ́n fi dá ten million dollars nínú ìdúró fẹ́ gbà tí ò fi tàn ọlọ́mọ náà nù. ṣèkìdí tún láti káàdì yìí náà ni. wàtà fárúkì nìyí àti ká máa ní àwọn ẹni ọlọ́run àfi àlùbáríkà àwọn àlùbáríkà àwọn ẹni ọlọ́run. a máa sanwó sínú sáré wọn sáré ṣe padà wọn sanwó síbẹ̀. mo rí i èmi náà rí èmi náà lọ mo dojú ara mi rí báyìí pé èmi ò sọ wúdẹ̀ tèmi ah, alhamdulillah ẹ̀yin kọ́ ẹ ọlọ́mọdé ẹ má parọ́ ẹ má parọ́ ẹ má parọ́ ẹ má parọ́ ẹ má jẹ́ ọlọ́mọdé ẹ padà ká burú ọ̀rọ̀ àrọ̀ ní ìjẹ́ra kan so jẹmọ́ra mùsùlùmí ọlọ́mọdé àfún wa ní àgbọ́yé ọ̀rọ̀ rẹ̀ kó jẹ́ kọ́rọ̀ ọlọ́run ọlọ́mọdé àjẹ́ kọ́rọ̀ rẹ̀ kó yé wa kó mọ́jọ owó rọ̀ dàrú máa lọ́wọ́ ó wá ní aṣejù ń bi àwọn èèyàn yìí àti hmm. ìmọ̀ ìwà àlùbáríkà pẹ̀lú wàtọ́lábùlùkùn gbé wàtọ́lábìlì kúrúgbé mínà lọ́hìn ibi ìyá rọ́dì yìí àti pé abẹ́ òpé abẹ́súmọ́lọ̀ abẹ́súmọ́lọ̀ èyí tí a yẹ súnmọ́lọ̀ ní ìmọ̀lọ́ ní ìbẹ̀sàrí àwọn ẹni ọlọ́run ó tún wọ́n tún wọ́n jẹ́ rìsọ́ọ̀tì bákan náà ní kẹ́tẹ̀rẹ̀ ti bídà fún pípọ̀ jàǹtù tí bídà wa pọ̀ nílẹ̀ alẹ́ ti ilé ìgbà tí mi lọ dín àwọn bídà tí ò sí lára ẹ̀sìn وقد ساعدت هذه البدع في المواسم الدينية ó láwọn bídà yìí ti wá di fóun ló gbalẹ̀ ló gbòde ní gbogbo àwọn àyíbẹ́sẹ̀ láyé ẹ̀sìn wà láàmàlì dùnìyàwíyà àtàwọn ìṣẹ́lẹ̀ ayé bàjá àti wàhábíyà olùwàhábíyà bá dìde ó nílànà wàhábíyà ìṣirò tó bá dìde límù kọ́ wà mọ́ ti kú lìdá láti lè wá gbógun sí gbogbo àdákọ̀ yìí Hmm. ó yà bí òye hmm. ó ní wà áháyát mọ́gábà bíi tèmíyà ó wá yẹ ìlànà ibiru tèmíyà ẹ̀rọ káwọn eléyìí wọ́n gbá ti wàhábíyà wọ́n ti gbá ti ibiru tèmíyà àwa náà sì mọ̀ wọ́n hmm. àwa náà a ti kíni a mọ̀ àwọn tí ń sọ̀rọ̀ yìí a sì mọ̀ irun tán gbé dání a sì mọ̀ irun tán jẹ́ a sì mọ̀ irun tán ṣe. ìdáni àgẹ́gẹ́ bí ọ̀ṣẹ́ ìwà ìwákùnrin ọ̀kẹ́ ìwà àtàlásán mọ̀ọ́n bí àgbàhàrù tí wọ́n ń pè wàhábí àtàwọn tó dárúkọ yìí pẹ̀lú ìròyìn táwọn ìtàn táwọn táwọn gbọ́ yìí pé èyí tó wá pèpè sí ni èyí tó wá jà lógun ni muhammadu yàrá ẹ̀kọ́ wọn pé. bẹ́ẹ̀ni torí pé intan muhammad sallallahu alaihi wa sallam. sẹ́rí tàbálẹ̀ ìwé kí ló kọ̀ rẹ̀ sí hmm. muhammadu yàrá ẹ̀kọ́ pé ìgbà àwọn orúkọ rẹ̀ ni muhammadu ni muhammadu yàrá ẹ̀kọ́ jẹ́ hmm, hmm ó wá ṣe lédi okò ànábì ìlànà àwọn náà wá gan hmm. wọ́n mọ̀ọ́mọ̀ mọ́ fẹ́ lo muhammadiya torí sábà ilé ti lóyún olè kó bá ọ̀rọ̀ lè gbẹ̀yìn yọ hmm. ìtàwọn ti lọ́ọ̀ muhammadiya sáré bu àmọ́ọ́mọ̀ náà ká máa padà sọ́ọ́dì máa lọ́wọ́ pé ìlànà ànábì ni ẹja lè fẹ́ polókọ bàbá rẹ̀ kódà àfáà kan ṣe tíra kan ó ní tẹ̀sí ìhòkátà ìtààyè pé الوهابية حول الوهابية ó ní òun fẹ́ ṣíta wàhábíyà ó wá hmm. òun jẹ́ kán máa nà sábà dáwà ní sára wàhábíyà títí ó kọ bàbá ni bọ èmi ò gbà tẹ̀lé èmi ò gbà nọ́kùdù kí ni ò jẹ́ gbà nọ́kùdù ní pé ń rùn ẹ̀ mọ́tà àbí imam ahmad ibn hanbal ilẹ̀ kí là ń pè hanbaliya là ń pè hanabila láti ń pè wọn hmm. hanbali ti kọ́ lórúkọ imam ahmad hmm. Hmm. ó yà bí kò jẹ́ ìwé kémi ògbà nọ́kùdù eléyìí ìṣe kémi ìgbà nọ́kùdù amẹ́rẹ́ni tí wọ́n mọ̀ àwọn tẹ́wà tọ́bi lọ pọ́pọ̀ bàbá rẹ̀ ní pé hmm. táwọn bá ilé pé Muhammadiyya yóò ṣe déédéé tí ń tẹ́lẹ̀ hmm. torí òṣèré ló pa nẹ́bì dáwàtà nẹ́bì náà ní kí ìgbà bá wà lọ́bì náà sì dé bọ́ ti sọ ló kọ kó kọ òun náà lẹ́sẹ̀ ń sọ ilé náà ló kọ kó kọ bó ti jẹ́ nù mo wá bẹ̀rù pé ó yẹ ká tó wá dákọ̀ àwọn àbá dáadáa náà sọ́sọ́ nípa àdúrà àbí ká fi wọ́n lẹ̀ kí ó ṣe àdúrà dídù àlèmọ́kànlẹ̀ bá dákọ̀ tí àwọn ti sọ̀rọ̀ tó pọ̀ wọ́n sọ̀rọ̀ tó pọ̀ àfàwọn Khalil Harras gbogbo wọn ló kọjú àwọn ọ̀rọ̀ wọn bẹ́ẹ̀ bí ẹ̀ mọ́mọ́ tẹ̀fẹ́ yìí ní àlè